رحمتك يا رب العباد يا جائي يا قصدي فاستجب لي دعائي الحمد لله أطفهم ولا مباوة طبع الله الذي يرزق من يشاء وباتي إيمان دائن تبعو لولاك بلوارسكي wasalaatu wasalaamu ala rasulillah ike ọlọ́run ọlá ọlọ́run kọba òjíṣẹ́ ọlọ́run anabiwa muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa ashabihi ajma'in àánú ọlọ́run ọba kọba àwọn ará ilé annabi àtàwọn sahaba annabi àti gbogbo àwọn ẹni rere tí wọ́n ti lọ <clears throat> lita'lamu jami'a ẹjá lọ lè mà anna asudaka alhadithi kitabullah èyí tó dáa tí yẹn máa ń gbọ́ nínú ọ̀rọ̀ òun náà lọ́rọ̀ Allah tó ń pè lálùkọ̀án wa khayrul hadiyi hadiyu nabiyyi muhammadin sallallahu alayhi wa sallam èyí tó lóore nínú àwọn ojú ọ̀nà tí yẹn máa ń tẹ̀lé òun náà ni ojú ọ̀nà sunna nabi wa sharrul umuri muhdathatuha èyí tó burú jáì náà ni àdádálẹ̀ ẹ̀sìn gbogbo nǹkan tá a fi ń sin lọ́wọ́ ọba tí ọ̀la kọ́ọ́lẹ̀ nínú alukọ̀án tí ọ̀la kọ́ọ́lẹ̀ nínú hadisi òun ló burú jáì abẹ́lẹ́ wọn kọ́lọ́ mọ́sán léwájú náà sí òkúlà mọ́ọ̀dà sátìm bídí à òkúlà bídí à ti ń dọ̀lá ẹ̀lẹ̀ àwọn àgbélẹ̀rọ yìí nínú ẹ̀sìn òun ni wọ́n ń pè ní bídí à bídí à sì ni anábì ní kúlò bídí à ti ń dọ̀lá ẹ̀lẹ̀ anábì ní ànú ni abẹ́lẹ́ wọn nínú àánú àti agbára rẹ̀ gbogbo táwọn máa fi súnmọ́ lọ́wọ́ ọba ọlọ́mọsà jẹ́ ọjẹ́ ntọ́lọ́wọ́ ọba yọ́nú ní ìrọ̀lẹ́ yìí ọ̀rọ̀ ńlá ni nínú àwùjọ wa tó yẹ ká ní àgbọ́yé lérí ẹ̀ òun náà ni alikasibul halali wal wa asibabar risk iṣẹ́ téèyàn máa ń ṣe tó iṣẹ́ tí ọlọ́run ọba fẹ́ téèyàn ti máa ń rí téèyàn sì máa ń rí jíjẹ àti mímu níbẹ̀ èyí tá à ń pè ní owó. iṣẹ́ tí ọlọ́run ọba Allah ò fẹ́ tọ́pọ̀lọpọ̀ sì máa ń rí jíjẹ mímu ń bẹ̀ èyí ni owó yóò da ká mọ èyí tó da àti èyí tí yóò da ká mọ bàjẹ́ sófin ọlọ́run lẹ́yìn náà wà risk àwọn okùnfà owó lèyìn fi máa ń lárìsìkì lọ́wọ́ lọ́lọ́run fi máa ń sínà fún yàn lèyìn sì máa ń rówó ná alákọ̀ọ́kọ́ tá àkọ́kọ́ máa gbogbo wa òun náà ni pé al-ghāyatul 'udmā min khaliqil khalqi hiya ibādatullāhi wahdahu lā sharīka lah èyí tó ga jù nínú tọ́lọ́run ọba torí ẹ̀ dá wa òun náà ni ká wá sin ọlọ́run ọlọ́run dá sámà ọlọ́run dálẹ̀ ọlọ́run ọba sì wá kó àwọn ẹ̀dá sẹ́rí ilẹ̀ ọ wá fún wa pé eré ilẹ̀ tẹ́ wa o mo dá yín fún nǹkan kan o etí mo torí ẹ̀ dá yín tẹ́ bá mà ẹ̀sìn ni ó sì làámọ̀ lẹ́nu koran abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àtagbára rẹ̀ ọlọ́run nǹkan mí sí tọ́lọ́run torí ẹ̀ dá wa ṣẹ̀wárí jíjẹ mímu òun ni ọ̀wà arìn ẹ̀sìn yẹn lọ́wọ́ gbogbo nǹkan tó jẹ́ pé tí nǹkan tó jẹ́ dandan lérí wa nǹkan tí ò bá jẹ́ á rí ṣe nǹkan ọ̀hún ká mú kúrò lójú ọ̀nà dandan ni jíjẹ múmu òun wà lọ́tọ̀ ẹ̀sìn ọ wà lọ́tọ̀ ọlọ́run lọ́hún dá wa fẹ́ sìn ọ dá wa ká wá kírun ká wá ṣẹ̀sìn Islam á wà á jẹun ká tó kírun á jẹun ká tó sìn ọlọ́run aláwa ń jẹ́ yíwa pé ẹ̀rí jíjẹ múmu yẹn òun náà dandan ni bí ẹ̀sìn ṣe jẹ́ dandan. àmọ́ èyí tí ó ṣe pàtàkì jùlọ oye òun náà ni ká sin ọlọ́run ọba wa torí ọlọ́run ọba Allah ọlá amọ́lẹ́nu Quran ó ní òun dá yín torí kẹ́lẹ́ wá sin ọlọ́run kálíbà wàá gbádùn ẹ̀sìn yẹn ìlà àfin wá ń wá jíjẹ mímu káàkiri kẹsìn ò lè bàa rọrùn ọ̀pọ̀ lẹ́ni ìtọ́lọ́ntorí ẹ̀dá wa àwa gbàgbé ẹ̀ jíjẹ yìí la wá ara mọ́ òun la ṣe wá kó sínú ẹ̀ àwa múra là ń bẹ̀ àwa kírun mọ́ nígbà kírun sìn àwa mélòó la kírun àwa mélòó la wà ń àwa ń lé jíjẹ múmu nìkan tó sì jẹ́ pé jíjẹ múmu yìí gan torí ìrun torí ẹ̀sìn náà lọ́lọ́run fi ní ká máa wá jíjẹ múmu ọlọ́run bá láàmú lẹ́nu Qur'an Karim fẹ́ni tí ọba máa tọ́ wá sí láyé a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run bá ní mo dá èèyàn àtàlìjànú àwọn èèyàn náà láwà ọkùnrin wa àtobìnrin wa ọlọ́run lòun dá wọn nítorí kan lè wá sin òun ọlọ́run lòun ti kó wọn sínú ayé tó ti jí láàárọ̀ báyìí ìrònú kí ló máa rò ìrònú bó ló ṣe sin ọlọ́run kí ló tó sùn ọlọ́run bá ní máa orí ìdómìnà homi rizqa ọlọ́run bá lòun nídìí àrísìkì yín kò sí tóun fẹ́ fi owó tẹ ní lọ́wọ́ kò sí tóun fẹ́ fi ṣe wàmà orí ìdó ayé yóò tà ìmọ̀ ọ́n ọlọ́run bá ní òun ò sì wá gbèrò kẹ fún òun lóúnjẹ nínú àwọn oúnjẹ tẹ kó sílé ìnàláha ọba àlá ó wà rọ̀záàkà òun lọ́ba tí ń fún yín lárísìkí ọlọ́run lọ́wọ́ ò nídìí àrísìkí yín. lólékòwò wátìlmàtìn ọba yìí ọba alágbára ni. agbára ń bẹ lọ́wọ́ ẹ̀ agbára ẹ̀ sì nípọn kò sẹ́ni tó lágbára tọ́lọ̀ ọlọ́run jó yé wa nínú àyà yìí tá a bá gbàgbọ́ yé ẹ̀ yìí pé ẹ̀sìn làwa sìn lé ayé ẹni tá a sì sìn ẹnìkan náà ni òun náà lọ́lọ́ làlàáfẹ́ ń pariwo fún wa nínú sọ́ọ̀tù ni pé ìwọ nìkan la sìn. wáyé yáàkà ìwọ nìkan ṣoṣo nasta'in láàmà fi wárán lọ́wọ́ lérí ìṣòro wa taba nídìí ọlá ta nídìí owó ta nídìí sọ ọ̀dọ̀ rẹ lásàwá. a gbọ́dọ̀ wá sí nǹkan míì a sì gbọ́dọ̀ wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ nǹkan míì níta nǹkan nínú suratul Fatiha ni. wal ibadatu kulluha àwọn àlùfáà ní gbogbo ìbáàdà pátá la tatahaqqaqu illa bil aish kò sí ìbáàdà kan téèyàn ó ṣe tíṣẹ̀mí ọ̀bá rọrùn ìbáàdà náà ò ní rọrùn wal aishu la yumkin illa bil akil ìsẹ̀mí ò ní rọrùn fún yàn àfi kéèyàn jẹun wà ṣùrùb kéèyàn mu wà sákà kéèyàn orí bìkan máa tẹ̀lé bọ̀ táǹpẹ̀ nílé wà lìbáàsì kéèyàn sì wọ̀sọ̀ kó olóòkè rán sí kọ́ wá mọ́sálásí kọkàn wọ pàǹtì ọlọ́run nígbàrún rẹ̀ tóró ní khudusi natakum inda kulli masjidin tẹ́ ẹ bá lọ mọ́sálásí lè kírun ẹ mú sí náà yín aṣọ tó dánú àwọn aṣọ yín ẹ wọ̀ sọ ma pé nísìnyí jíjẹ mú mọ àtẹ̀sìn ti lọ́mọ́ra ọlọ́run ni bọ́ọ̀ bá jẹun ò lè rògbò bọ́ọ̀ bá jẹun bọ́ọ̀ bá lọ́ọ̀fẹ́rẹ́ kalẹ̀ ọ́ tàkìtì wàláhì bọ́ọ̀ bá jẹun ò lè gbàwẹ̀ bọ́ọ̀ bá lọ́ọ̀ jẹ sàrè sóò ní sínú. àwọn ajẹ́ pé ọlọ́run fẹ́ gbàwẹ̀ lọ́wọ́ rẹ̀ ó sì náà gbàwẹ̀ kíní kan wá bẹ tí yóò jẹ kọ ọ̀rá rẹ̀ gbà òun náà ní jíjẹ mọ̀mọ́ kéèyàn wá ní nǹkan kékeré nìkan náà èyàn ti sínú èyàn ti ṣìnà ọlọ́wọ́ bá aláwọ̀ sọ fún wa ó ní káwa náà ká má ká má má gbàgbé ìpín tiwa nílé ayé gbogbo nǹkan máa ń ṣe nílé ayé káwa náà bá wọn ṣe o gbogbo nǹkan ó sì ṣe nílé ayé yìí owó ló ṣe ọmọlúwàbí ilé kíkọ́ nǹkan gùn owó ló fi ṣe ọlọ́run wọn sọ fún wa pé wọ́n bùtẹ́gì fi má àtàkàláhùn dárẹ́ àkírà wọ́n bùtẹ́gì fi má àtàkàláhùn dárẹ́ àkírà ọlọ́run bá ní gbogbo tó wá fún ilé ayé ẹjẹ́ ó jẹ́ okùnfà tẹ́ fi rọrùn dé sí mọ́tò tọ́lọ̀ ń fọ ọ máa fi gbé ìwọ àtàwọn fámìlì ẹ lọ jímọ̀ ẹ máa fi lọ dánilẹ́kọ̀ọ́ kì í ṣe pé ọ wàá lo ń tọ́lọ̀ ń fọ ni ọ wà á lò ó síbi nǹkan tí ó mú ọ má lè dé sọ̀rùn dáadáa owó tá a ní oúnjẹ tá a ní aṣọ tá a ní ilé tá a ní owó tá a ní ọlọ́run ní gbogbo tá a fún ilé ayé ẹ fi wá ákẹ́rà ni o ẹ má ó dín lọ́wọ́ ákẹ́rà wàlá àtàǹsánà sún ìbáka mi nà dúníyà ọlọ́ni ẹ má gbàgbé ìpín tí yín náà nílé ayé ẹ̀yin náà ẹ̀sìn táyé ń ṣe láyé ẹ fẹ́ yàwó ẹ bímọ ẹ raṣọ tó dáa ẹ jẹun tó dáa wà á sin ẹ wá sí dáadáa nílé ayé ẹ má fowó ní ẹ má fi sìkà ẹ sì má fi balẹ̀ jẹ́ kàmá ahsana Allahu ilayk bọ́dọ̀ wọn sì ṣe dáadáa sí yín tó fi ti arísìkì sọ́dọ̀ yín ẹ̀yin náà ṣe dáadáa sọ́lọ̀ ń padà bóòlù ẹ̀yin ṣe dáadáa sọ́lọ̀ ọmọ sìn ọlọ́ tó ọba ti ń sìn ọlọ́ òun ṣe dáadáa sí ọlọ́run ọba nìyẹn lẹ́yìn náà ọ̀ wàá mú nínú kẹ́yì ọ̀ wàá fọ́ àwọn yòókù rẹ tí ọlọ́run ọba ò kẹ́ àwọn tó wọ torí ẹrú ọlọ́run ni wọ́n àyè dá nǹkan jẹ ẹni bá dá jẹ ọlọ́run ò fẹ́ràn ẹ̀ ẹni bá wọn fi arísìkì tí fi ń nomi kúrò lójú àwọn èèyàn ìpè à bàbá mo dé oye wàhálà ti dé ànígbà mo mú lọ onútọ̀ òun ń ṣe dáadáa sọ́lọ̀ ni sọ́lọ̀ ti ṣẹ̀dá sóun náà tọ́ bá wọn fi owó yìí tó fi ń ṣe nǹkan tí ó ràn lọ́wọ́ tọ́ bá fi owó yìí tó fi ń ṣe nǹkan tí ó ràn lọ́wọ́ lérí ẹ̀ṣẹ̀ ó ṣe dáadáa sọlọ èè mutí tẹ́lẹ̀ èè gbàṣẹ́wó tẹ́lẹ̀ èè rìn ìlú tẹ́lẹ̀ owó wa dé ọlọ́run ṣe dáadáa sí ọ ìwọ wa fi ń sẹ́lọ̀ ọlọ́run wọn fẹ́ bẹ́ẹ̀ ẹ̀yọ́ màá yá mi ọ̀rọ̀ jíjẹ mímu kì í sọ̀rọ̀ àwàdà ẹni tí ọba máa pàtàkì rẹ̀ kó lè máa láti sin lọ torí ayé àtọ̀run náà padà wàá bàjẹ́ máa lọ́wọ́ tí ọba mójútó ọlọ́wọ́n bá ní wa'bud rabbaka hatta ya'tiyaka al-yaqin ọlọ́wọ́n bá ní ẹ máa sin èmi ọlọ́run ẹ máa sin ọba yín títí tí yẹ̀kín ó fi yọjú sí yín kí náà pé yẹ̀kín nù ikú ni wọ́n ń pè bẹ́ẹ̀ àkíkú nìrun ọ̀rọ̀ kọjá inú mi ò dùn lẹ́nu ọlọ́run ti sin tí mo fẹ́ bínú ọba jẹ́ ó kírun bínú ẹ dùn ó kírun bó rí ń tọ́fẹ́ ó kírun bó ti rí ọgbọ́dọ̀ kírun bọ́ọ̀mù ẹ kú láàárọ̀ ọgbọ́dọ̀ mọ́ kírun. nígbà tí mọ̀ pé àkíkú ni irun àwọn àlùfáà wọn ní tí ọba yé wa kájọ yé wa yí pé àṣekú niṣẹ́ nítorí pé tẹ́mi ọba ti bọ́ a máa nídìí oúnjẹ a máa nídìí aṣọ a máa nídìí omi gbogbo ń ta kàálẹ̀ yìí kò ṣeé mú lọ́fẹ̀ẹ́ àfi ká mówó jáde lágbo owó wa ní jáde owó òṣèlú dénú àpò tá a mú àfi ká tara bọ́sẹ́. ọwọ́ ń bẹ ayé ọwọ́ ń pè onye oníṣẹ́ ti jẹ ipe ẹ̀ kádàrá lówó ẹni bá ṣiṣẹ́ yóò di kádàrá kọ ọmọ rówó ná ẹni tí ń bá wọn fà kùnùnù tí ń sọ̀lẹ́ tí ò yóò di kádàrá kọ́ ọmọ rówó ná ìwọ náà lọ́ọ́ kádàrá yìí tó bá wù ọ́. bẹ́ẹ̀ mi nípa ìrun ọlọ́run bá ti bòyán run èèyàn ò nídìí àti kírun má torí kò sẹ́mi téèyàn ó fi kí i bẹ́ẹ̀ ni bá ti bọ́ ẹ̀yọ́ màá yá mi ọlọ́run gbogbo òun tó bá kí lẹ́yìn ìgbà tẹ́mi bọ́ ọlọ́run ní bí ọmọ èyí ti tán síbẹ̀ nù àmọ́ ọ̀rọ̀ jíjẹ múmu bẹ́ẹ̀ mẹ́rẹ̀ bá bọ́ o sì tó ní bùkátà sówó nítorí tó fi ilẹ̀ táwọn ọmọ rẹ̀ ọmọ fi jẹun àtàwọn ìyàwó rẹ̀ tí wọ́n wà lé opó nítorí pé ẹlòmíì ò kú nínú ilé ebi ọmọ wa pàyàwó ebi ọmọ pọmọ àwọn ọmọ tó ń gbádùn tẹ́lẹ̀ wọn máa wá rìn dáadáa káàkiri àdúgbò a jẹ́ pé yóò dáa kó o fi owó de nǹkan mọ́lẹ̀ nítorí ìgbà tó bá dákẹ́ ilẹ̀ ló ní ni o àwọn ọmọ ọ̀tà oyè kọ́ńpìnì ló ní ni o àwọn ọmọ ọmọ ṣiṣẹ́ ń bẹ̀ ọ̀n búlọ́ọ̀kù ni àwọn ọmọ ọmọ abáṣẹ́ yẹn lọ ọ̀n lọrin mi wọ́n máa bá lọ ọ̀kadà nìkan lèyìn ọ̀bẹ náà kọ́lá òun jọmọ ojogun lọ́wọ́ yẹn àmọ́ bọ́ bá di kàrá ngídá tí ò ṣiṣẹ́ mi mọ́ àwọn ọmọ ti gbọ́ kàrá jáde wọ́n tún lọ wọ́n tún bọ̀ wọ́n fi wá nǹkan tí wọ́n ṣe kí ni tí wọ́n jẹ tọ́ ọ bá jáde láyé gan o sì ní bùkátà sí ìnáwó nínú ilé kátó wá pé ọ̀nbẹ láyé tí bùkátà wà wọ́n ju ẹ̀ báyìí ọwọ́ ń sùn. lẹ́yìn sàṣọ́hùdù bìtẹ́rìkì dúnìyà kúlìhà àwọn àfáà ní gbẹ̀ntì máa ń gbàgbọ́ yé ẹ̀sìn tọ́wá gbọ́ àgbọ́yé tí ò nítumọ̀ tọ́wá túmọ̀ yìí pé kẹ́yìn ọmọ wọ ayé ọ wà nínú èèyàn ráyé sá kẹ́yìn ó fi gbogbo ayé lẹ̀ kó ní ẹbá wa ṣe wà yóò ajíbẹ̀ lọ́nà wa à á sin lọ́nà lóru lọ́sàn-án náà à á sin lọ́nà lọ́sàn-án àwọn ò ní lọ bí iṣẹ́ àwọn ò sì ní ṣiṣẹ́ àwọn àfáà ní zúdù kan gbèyìn kìí ṣe ìráyé sánú torí ayé òun gan òjì ìdè dépò tí a pè ọwọ́ àríṣà kò ṣe ìsáyé náà tẹ́lẹ̀ lọ́wọ́ ẹ̀ kéèyàn gbàgbọ́ yẹ́sì débi kọ́mọ́síṣẹ́ baálé-ilé ọ̀gá-ilé ọkọ ìyàwó wọn ló ti ṣìnà tí bá ń gbèrè lẹ́ni ọlọ́run kìí ṣẹnu ọlọ́run nítorí pé inú àmì tá a máa fi máa wà lé ọlọ́run òun náà ni kí wọ́n ní ọ̀nà tí wọ́n ti ń jẹun aláàlì owó tá a wá ní ká wá lọ́nà àlàálì kí lówó náà kí n la fẹ́ kó ṣe fún wa afẹ́kọ́ ràn wá lọ́wọ́ lérí ìmánì wa kọ́run bà bọ́lẹ̀ wàláhì téèyàn ọba ní tí ó jẹ ìmánì ọ̀bọ̀ ẹni tẹ́bi ń pa kò ní gbàgbọ́ ìgbàgbọ́ rẹ̀ yín kan lọ lérí òfìrìfẹ́ wáyìn anytime lóde ségini lóde jábọ́lẹ̀ a ní bùkátà sí jíjẹ mímu owó kálíbà àfi gbádùn ẹ̀sìn nínú ẹ̀sìn ni sàkáyíyọ nínú ẹ̀sìn ni àwẹ̀ gbígbà báyọ̀ bá ń bọ̀ ń sìn jàmá kí ni gbogbo ọmọ ṣe amọ̀rẹ̀ wà wàrà láìsìn nítorí ká fẹ́ fi gbà àwẹ̀ kọ́ máa ní tó mú ọwọ́ lọ lè jẹ sàárà mọ́sálásí oṣìnú ní mo lè jẹ sàárà lóru tó fi tó sàárè <laughs> kéèyàn gbẹ́sìn yé débi pé iṣẹ́ òṣòro iṣẹ́ òṣòro wàláhì tó ń tọ̀hún ó ti bàjẹ́ á tọ́jú ọmọ ọmọ tá a bá sì tọ́jú náà ni ó tọ́jú wa lọ́jọ́ alẹ́ ọmọ tó bá náwó lé lérí báyìí nígbà tí ó bá ṣagbára mọ́ ọmọ yẹn ni ó máa wá ná owó tó ná fún yọmọ wá ná padà fún ọ wá fọmọ síbi ìkọsẹ̀ wọn náà mú wá ọ̀dà olóhùn wọn náà sanwó skul ọ̀sán wọn náà sanwó lékè ọ̀sán ọwọ́ akẹ́jẹ́ wọn ọmọ láyé ó ti sí ó ti sí ọ mọ̀ pé tá a bá ná fọmọ lọ́mọ máa ń pọ̀ padà fún yẹn. ọlọ́mọdé ọjọ́ alẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́mọdé ó sòrò wọ́n ní tọ́jú ìyàwó arísìkí lèèyàn fi tọ́jú ẹ̀ obìnrin ò ní gbá kálọ̀ kábọ̀ kò tó lè ní tíbi ó fi máa wá pa tí wọ́n máa àbí èmi ọ̀mọ̀ bọ́yá lọ́dọ̀ ti ti o ìgbẹ́ jí láàárọ̀ obìnrin ò ní béèrè owó kọ́dà bó béèrè lágọmọ́ ìjìlá alẹ́ tẹ ní kójú ẹ̀ ń sálámà láàárọ̀ báyìí yóò tún náwó sí ní mìíràn ṣé báńkì wọ́n máa sí báńkì lóru rí ṣé wọ́n sí báńkì lóru bẹ́ẹ̀ bá fẹ́ wà dáwọ́ òbí kó lè tara bọ́ sẹ́ni o nítorí ọlọ́ọ̀bá náà lónìí lè yóò ń fi kí tó sáà tó ní sáà ti yìí ẹ̀yin tọ́wọ́ bá pọ̀ lọ́wọ́ yín ẹ̀ náwó fáwọn fámìlì yín àwọn ìyàwó yín wọ́n má kò dúró àlẹ́ ìrẹsì kò wu ẹni tó wo ti ọ̀bá tó nǹkan fálẹ́ yóò ń fi kí mi má àta òǹlà ẹnu wọn bá díẹ̀ tọ́lọ̀ ń tasí lọ́wọ́ náà ọlọ́run ní kọ́ ná ẹ rí i pé àkànú kùránì pé mọ̀ ná níta àkà ni pé bọ́bá pọ̀ ná púpọ̀ bọ́bá wá kéré ẹnu wọn bá dá fún ọ náà ẹ̀ náà àmọ́ mọ̀ ná kò sínú àyà kùránì látò kéde lẹ̀ kò sì sínú àdísì ná lọ́wọ́ àmọ́ má kọjá agbára rẹ ìtọ́wà mẹ́rin wọ́n yàwó èlé má jẹ gbèsè nítorí pé ọ fẹ́ tẹ́rẹ̀ lọ́rùn ọ fẹ́ rí yọnu bọ́lá bá ṣe bùkún wọn náà ṣe kí ni wọn náà bùkún. èyí ó tọ́jú òbí lọ́jọ́ alẹ́ jàmbá gbogbo kéwú tó yẹ bá kéwú sí tó bá dọ́jú alẹ́ kéwú mélòó lọ fẹ́ kọ́ bàbá rẹ ìwé mélòó lọ fẹ́ kọ́ bàbá rẹ díẹ̀ ní wàbá lọ́kọ̀ kọ níwèé díẹ̀ ní wàbá lọ́kọ̀ kéwú èyí tó pọ̀ jù náà nìnáwó torí pé kò sí lẹ́nu iṣẹ́ mọ́ bàbá ti darúgbó ojú òrí náà má dáadáa etí ọ̀gbọ́ dáadáa má ẹsẹ̀ òrìn dáadáa má wọ́n ti dá dúró ó ti kú nínú iṣẹ́ ìjọba bàbá rẹ̀ tí máa ń wa mọ́tò ẹsẹ̀ rẹ̀ tí ń gbà wọlé wàá má onímọ́tò sì ti gba mọ́tò rẹ̀ bàbá rẹ̀ tí ń roko èèyàn máa ń roko dìgbà kan ni bẹ́ẹ̀ bá roko dìgbà èèyàn bá roko dìgbà kan téèyàn bá fọkọ́ sílé ọkọ́ sì bọ́lẹ̀ lọ́wọ́ yẹn ọkọ́ gan fún rẹ̀ ó bọ́lẹ̀. ẹni tó bá fẹ́ ṣe tó bá fẹ́ rí yọ̀ọ̀nà ọlọ́run lára òbí ẹ̀ yóò náwó fún wọn níta sọ ni ọ̀ wá lè rówó àfikún ṣiṣẹ́ okùnrin bí ta fẹ́ sọ̀rọ̀ ẹ̀dàkùn okùnrin bí èyí tá à ń fọ̀rọ̀ sọ ń bẹ̀ kéré bí èyí tá a máa ń fi arísìkísìkí ni tá a máa fi ń sọ ọ̀fẹ́ aránṣẹ́ ẹ̀dá wà lọ́wọ́ wọn là fẹ́ tó mọ́síláṣí kọ́ òun náà sì fẹ́ gba aládá lọ́rùn ọ̀wá níbo ń tiṣẹ́ gbọ́dọ̀ tí wàá rówó tó fi tì nǹkan síwájú ọlọ́ ọ mọ̀ pé má ń bà náà lè láàyè mọ́síjì dání èyí mọ́sálásí wa táwọn kọ́lọ́wọ́ láfàánsì anábì sọ̀rọ̀ sẹ́là anábì ní mọ́nbà náà lè láàyè masjidan ẹni bá gbìyànjú tọ́ba yìí kọ́ mọ́sálásí fọlọ́n báyìí náà láhùn láhùn bẹ́ẹ̀ tàn fìdí jẹ́nà ọlọ́wọ́ kọ́lé kankalẹ̀ fún níbo nínú àlìjánà ìwọ́n náà fẹ́ kọ́lọ́wọ́ kọ́lé fún alálìjánà ọwọ́ pé bò ń diṣẹ́ níbo ló ti rówó tẹ̀ kọ́ mọ́sálásí tẹ́ ò bá tara bọ́sẹ́ a jẹ́ pé iṣẹ́ ilé ayé ni téèyàn bá lò sọ́nà tó dáa yóò ṣokùnfà kéèyàn ó jòkó síbi tó dáa alálìjánà ọlọ́mọ́sà fún wa ló wà láàlítà fi sin náà iṣẹ́ ọlọ́run àfẹ́mọ̀ṣẹ́ wà sí káàkiri ẹ̀dákù gbogbo àwọn bọ́ọ̀dà àtàjọ ń tẹ̀lé àwọn káàkiri sí àjọ ń kọ́ra àwọn alápò ní pé kí ni ìtìfẹ́ tán ọya ìwé ló tún wà lápò tiẹ̀ ọya ìlérí po ọya ọya ìsanwó sí ọya ẹ̀mùsùnlẹ̀ kọ́mọ̀ wá sí dẹ́nà kí lẹ́yìn máa wá sọ pọ̀lẹ́ ti máa sọ ẹ gbé ẹ gáàsì láàbù àbí èyí tó máa ń gbé sẹ́rí ń jọ lásìkò sí lẹ́yìn máa wá máa gbé gáàsì láàbù sókè káàkiri ọlọ́run abẹ́ọ́ ọlọ́mọṣà sànù wa ẹnu omi kó olódù tálíkà wọn ni gbogbo eléyìí máa mú yàrá ìyọnu ọlọ́run yóò ní bùkátà sí kábùkárà bọ́sẹ́ wọn nígbà míì nǹkan èyí lè fẹ́ sí sàárà kalẹ̀ pípé sàárà yìí mo ṣe kalẹ̀ kí ládàá rẹ̀ wọ́n bá mi nù sàárè ọ̀pọ̀lọpọ̀ sàárà lé ní kí láfi ṣe jàmá wọn lọ nídìí bọ́ọ̀hù ní mọ́ṣáláṣí torí bọ́ọ̀hù yẹn tí wọ́n bá mú lẹ́yìn rẹ̀ nínú sàárè ó máa gbádùn bẹ́ẹ̀ ó láyé má owó rẹ̀ sì ń ṣiṣẹ́ ẹ̀dá òkùnkùn kí ni wọ́n fi ń gbọ́bọ̀ tí wọ́n fẹnu gbẹ. wọ̀lùmọ́lù halal ẹ̀yọ́ máa yá mi owó halal ta wí yìí yóò wá wá láti inú iṣẹ́ halal ibi tá à ń lọ gan nìyẹn ọlọ́run ṣe pàṣẹ fún wa pé kádàkùn táàbà tara bọ́sẹ́ iṣẹ́ tọ́lọ̀ fẹ́ ni ká ṣe ká má ṣiṣẹ́ tọ́lọ̀ ṣe kíni tọ́lọ̀ fẹ́ a ní àwọn àṣọ isu al-islam nǹkan mẹ́rin kan bẹ tọ́jẹ́ pé òun lẹ̀sìn dúró lé lérí òun ni ẹ̀sìn sẹ́kìnì lẹ̀sìn dúró gbogbo ẹ̀sìn tá à ń sìn nǹkan mẹ́rin láṣẹ alákọ̀ọ́kọ́ àlàkídà náà pé ń ìjọ lọ́wọ́ ba e, ìjọ kan ọlọ́run kò ní dàrú mọ́ wa lọ́wọ́ agbàpọ̀ lọ nìkan náà lọ́lọ́run nìkan máa wa sìn àmọ́ ah, wá sí pẹ̀lú tọ́lá kọ́ọ́lẹ̀ àní sí pẹ̀lú tí ò ní àkọọ́lẹ̀ lẹ́yìn náà àmọ́ al-akhlaq àmọ́ wá wùwá rẹ̀ sí gbogbo èèyàn kọ́dà ní tí ṣe mùsùlùmí Sunday Deborah ọmọ àwùwá dáadáa sí ara ẹ̀sìn rẹ ní kọ́ ọmọ àwùwá dáadáa sí ẹ̀sìn tí ń sìn lóní bá sí kíni lóní bá sí lẹ́yìn náà àlùmọ̀ àmàlà ẹlẹ́ẹ̀kẹrin nu òun gan la yanjú lọ́wọ́ báyìí òun náà ní jíjẹ mímu halal ó di mẹ́rin mẹ́rin yẹn ọkàn gbọ́dọ̀ bọ́lẹ̀ tó bá ti ní problem nínú ẹyọ kan o ti ní problem nínú gbogbo yòókù gbogbo ẹ̀ náà wọ́n ń pè ní ìbáàdà ẹni tí máa ń jáde tí máa ń lọ bí iṣẹ́ tí ń lọ lè jẹun aláàlí tí ń lọ lè mú owó aláàlí wálé tó kò sí yàtọ̀ láàrin wa àtẹni tí ń lọ lè kírun mọ́sálásí o kò sí yàtọ̀ láàrin wa àtẹni tí ń gbàwẹ̀ o àwẹ̀ ìbáàdà ni ìrun ìbáàdà ni kádìdé káwá jíjẹ gbogbo lọ́ta ìbáàdà ni o ẹni tí ọ̀bá mọ̀ kó ti lọ lè mọ̀ o lóògùn àti wáyé pé iṣẹ́ tó lọ lè ṣe yẹn iṣẹ́ yẹn iṣẹ́ tó jẹ́ iṣẹ́ halali ni iṣẹ́ tó lọ ń fọwọ́ sí. ọlọ́wọ́n bá ní wa ahalla Allahu al-bay'a wa ọlọ́run ní mo ṣe títà rírà mo ṣe ní halali mo ṣe lẹ́tọ̀ fún yín mo wá ṣe owó èlé mo ṣe ní èèwọ̀ bẹ́ẹ̀ yẹn bá di owó èlé àbọ̀gbà owó èlé sọ̀mọ̀ pé yọ gbèsè téèyàn bá wá ṣe títà rírà téèyàn bá wá ṣe títà rírà téèyàn bá wá lọ lèétà tó lè rà sọ̀rọ̀ pé àláàrí ló ṣeun kí ló wọ́n gbà yóò gbà kí ni yóò gbà ládánù ẹni bá lọ lè yáwó èlé àbí gbé èlé lọ́wọ́ yàn ọlọ́ọ̀ni àràmà òun ṣe lé wọ̀ èèwọ̀ ní lérí ilẹ̀ ọlọ́run kéèyàn máa gbowó èlé àbí kéèyàn máa yá àyàn lówó èlé àràmà rìbá aláàlẹ́ ìwọ ni lérí ilẹ̀ ọ̀hún ẹni bá ń gbà tí ń yáyàn kò ní sinmi lérí ilẹ̀ ọlọ́ ọlọ́run bá wá ní títà rírà òun ṣe ní ẹ̀tọ́ ẹni bá ń gbowó èlé yọ gbẹ̀sẹ̀ ẹni bá ń tàtẹ́rà kí lòun gbà yọ gbà ládàá ọwọ́ sọ fún bàbá wẹ́dà pé irin tí ń jò ní kò sì bá dà ẹni máa ń ṣe tọ́lọ̀ ni ọmọ ṣe kí ni ń ṣe ń sin lọ́nù ń sin lọ́nù táàbà ń sin lọ́nù kó lè bá rí owó àláàlì tani àrẹ bá ti ṣe kíni tani àrẹ bá ti dá wọn bí kìlà tó wò pé à ah, ilé tó ń fẹ́rẹ̀ yìí kó wọn sáré parí ẹ̀ kó wọn gbowó kó wọn lọ sí òde pàṣọ́mà sàn pé àníyàn ti ba ìbádàn jẹ́ àbí irin tó ń jó yìí ọdún náà tí ọdún orin tílẹ̀ fi máa ní ó sì fẹ́ kówó nípa lè ṣàmà pé ìbádà ló ṣe mọ́júmọ́ àmọ́ àníyàn rẹ̀ ni òjì ọjẹ́ sí òjì ọjá sí ìbádà mọ́ nítorí pé àníyàn tó dà lábẹ́ rẹ̀ ò ṣe kí ni ọlọ́wọ́n bá ní yá ayyuhal ladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo la ta'kulu amwalakum bainakum bil batil ẹ má máa gbára yín ẹ má máa lu jìbìtì ẹ má máa gbowó lówó kéèyàn máa ná owó ogún ẹnìkan tóun láàgùn lérí ẹ wọ́n sì lọ gbá àlùkọ́rọ́ yìí o sì lọ́wọ́ ẹ̀ wà ná ọlọ́run yẹn má ṣe bẹ́ẹ̀. illa an takuna tijaratan an taradin minkum ọlọ́run wá fún alẹ́ ìtaṣe ó ní torí pé ọ̀ náwó sáré bọ́ ọ̀bá ti rí lọ́nà aláàlẹ́ ọ̀nà aráàmù ló ti ṣe kí ni ló ti rí torí dandan ní kánáwó lójúmọ́ aláwa ni ẹ máa ṣe gbájú ẹ àbí aláwa sọ yìí dáṣe ó ní ẹ máa wá ṣe bísínẹ́sì tìjára Allahu akbar ọ̀bá wa ni ẹ máa ṣe kí ni ẹ máa wá ṣe bísínẹ́sì ẹ máa ṣe tìjára tìjára tí ń bàrọ̀ dín mí tàrọ́dín ẹ̀hẹ̀ kóun náà fún ọ ní ọjà tó ṣe kí tọ́tẹ̀wọ̀ náà lọ́rùn ẹ má lóra yín níbi tí ẹni bá ní tìjára ò sí fáwọn mùsùlùmí ayé àlùkò yìí àwọn owó náà sọ̀kalẹ̀ fún gbogbo àwọn mùsùlùmí òdodo. ala business dallana ala business aláàtì tọ́ka ibi tá a ti máa rówó fún wa. ipe nínú títà rírà láti máa ṣe kiri láti máa rówó ọlọ́wọ́ bá wà láà ó ní ìlà àǹtẹ̀kùnà tìjáàrọ̀tàn ìlà àǹtẹ̀kùnà tìjáàrọ̀tàn àǹtọ̀rọ̀dín minkum ọlọ́wọ́ bá ní tìjáàrà ní kẹ́ ẹ máa ṣe ẹ má máa lọ́ra yín lọ́wọ́ gbà ìtàn gbọ́ yé nínú àyà yìí òun náà ni pé ọlọ́wọ́ bá láà nígbà tí ó ń sọ̀rọ̀ ó ní yá ayọ́ alladhina amanu ọlọ́run lẹ́yìn olùgbàgbọ́ òdodo sáwọ́ òsín mẹ́jẹ̀má ajẹ́ pé ọlọ́run bá ń dájú kọ́ àwọn ta ní ìmánì pé ìmánì wa nì tá a bá fẹ́ kọ́ bọ́lẹ̀ kí lá máa ń ṣe á máa ń ṣe tìjára illa an takuna tijaratan an taradin minkum tìjára tẹ́sí ṣèyí ẹ̀yin àtẹnitẹ́jọ fẹ́ ṣe kẹjọ ṣe pẹ̀lú ìyọnu kẹyọnu sí tẹjọ fẹ́ àtẹfẹ́ ta àyà kan ní ẹjọ́ mọ́ àyà ìmí wa láti mọ̀ pé ọ̀rọ̀ ṣẹ́ kìí sàwádà ọlọ́run bá ní yá ayyuhal ladhina amanu ọlọ́run ni mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo ọlọ́run bá ní idha nudiya lissalati min yawmil jumu'ah tí wọ́n bá ti pèrún ẹlẹ́ẹ̀kejì níjọ́ jimá níbi wọ́n bá ti ń pèrún méjì àmọ́ ìtọ́ lẹ́sẹ̀ lẹ́jù nísìnyí pé irun jimá ẹyọ kan ní kọjẹ́ àwọn afa àpanupọ̀ lérẹ̀ wọ́n nítorí pé ńgbà tí Usman bin Affan tó fi irun alákọ̀ọ́kọ́ sí ìlú òtí ṣe kínni ìlú òtí ẹ̀hẹ̀ kò tí ì dáadáa àmọ́ nísìnyí alhamdulillah jimá ti pọ̀ káàkiri táàfin nígbàgbé bó ni jimá irun ẹlẹ́ẹ̀kejì ọlọ́run rí fàásì ibi tí wọ́n bá ti pè irun irun èyí tí wọ́n alaikum ọlọ́run ọba ní tí wọ́n bá ti pèrún jọ jimá fasa àwọn ilá àdìkìrìlá ẹ̀tara sàṣà ẹ̀sà àwọn ọlọ́run ní ẹ̀tara sàṣà ẹ̀ lè gbọ́ utuba utuba náà ń pè ní síkìrìlá làwọn afẹ́sẹ̀ fi ní kọ̀tọ́ fún mufasiru àbáàfà mọ̀álìmù kan kọ́ máa ṣe wá síkì mọ́mọ́ tó dé tọ́lọ́wọ̀n òrìfà síkìrù láì tí wọ́n wí ń bẹ̀ kò sí wá sí kankan tẹ́ bá wọ mọ́sálásí ẹ̀ máa ka kùránì ẹ̀ máa ṣe náfìlà ni wáàsí tá à ń retí òun náà ni wáàsí bàbá àmàmù àmọ́lẹ̀ yorùbá àṣẹ tó wọ́n yan mufasiru mufasiru ọ̀sẹ̀ máa tú tẹ̀fìrì ní ọjímọ̀ kò sí lásìkò wa muhammad sallallahu ala wa sallam ọlọ́run bá ní ẹlẹ́ gbọ́ kútúbà àjímọ̀ lọ́dọ̀ ìmáàmù wàdàrú ní bẹ́ẹ̀ à ẹ wá fi títà ríra ẹ̀fí ilẹ̀ àwọn ọlọ́run bá ń bá àwọn sàhábà àwọn sàhábà ń wọ́n ń ta wọ́n sì ń ọlọ́run wá ní ẹ máa tà ẹ máa rà ẹ má fi títà rírà di ọ̀run lọ́wọ́ ẹ gba mọ́sálásí lọ. dhalikum khairun lakum kẹ́ẹ̀fọ́ jàálẹ̀ kẹ́ẹ̀ wá gba mọ́sálásí lọ ibẹ̀ lórí wà fún yín torí ẹ̀sìn gan lẹ wá sìn ọjà fẹ́ ràn yín lọ́wọ́ láti gbádùn ẹ̀sìn ni in kuntum ta'lamun tọ́bajẹ́ kẹ́ bá mọ́ tẹ́ ń ṣe o. fa idha qudiyatis salah ọlọ́run bá ní tiẹ̀ bá ti wá parí ìrun jimá fantashiru fil ard ẹ fọ́nkásẹ̀ nílẹ̀ wabtagu min fadlillah ẹ máa wá ọlá ọlọ́run káàkiri ẹ dákun ọlá òlẹ̀ yọmọ wá gán dídì mú mu ní ọlọ́run rivers ẹ padà sí sọ́ọ̀bù ẹ má fi ọrùn ẹ má fi di ilé ayé lọ́wọ́ àwa kí dì màtá wá jòkó ọwá ti sọ́ọ̀bù ìmí ni àwa mùsùlùmí yóò sì wá ti sọ́ọ̀bù fóṣù mẹ́rin yóò wá lọ gbárí àwa ni ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ ọmọ jẹun ọlọ́lọ́ ní ọbọ wọn ọlọ́ni ta ní bọ́ tẹ́lẹ̀ dáwọ́ lòun náà sí lóhun ń ṣe báwọn ṣe ń káàkiri náà làwọn náà máa káàkiri ọwọ́ àti ilé ẹlẹ́fúnṣu mẹ́rin oṣù síná jọ́mẹ́rin láti lòun sì ń sí gbogbo àlá tí ń pélé pé tòwẹ́ má bínú wa ń bọ̀ lẹ́yìn lẹ́yìn ọ̀sẹ̀ tí ń bọ̀ yó jọ́mẹ́rin pé ìwọ́ wá lóṣù mẹ́rin ọ̀wá bẹ̀yìn wò fún ìjáde jáde tàbílíìgì ẹ pé wọ́n sákèsí o wọn ò sí lójú ọ̀nà o ìmọ̀ lọ́dọ̀ ṣe wá sí yìí sẹ́nà sílá ni ẹ rí inú ilé ìtọ́mọ́ jẹ tíyàwó jẹ kìí sẹ́nà sílá o ọ̀ràn yà ọlọ́dìyà ayọ́ lẹ́dí ìnà àmànú ẹlùgbàgbọ́ òdodo kù àǹfọ́sákùn wà líkùn nàárọ̀ ọlọ́run bá ní ẹ mójútó ìyàwó yẹn àti àwọn ọmọ yín ẹ mọ́jì wọn wọ náà ọlọ́run ẹ mójútó ìyàwó wádà wọn lẹ́ wa lọ bí yàn bá ti ṣe ọlọ́run kọ́ lọ wéré

anabi ni la an ya akuza ahadukum habla fayati bi huzma anabi ni ẹni kọ̀ọ̀kan yín ẹ̀yin sahaba ẹ̀yin sahaba àwọn tán ní mani jùwà lọ nọmba yò anabi ni ẹni kọ̀ọ̀kan yín ìbá sì dá fún yín kẹ ẹ̀yin tẹ tí níṣẹ́ lọ́wọ́ kẹ kọrí sínú oko kẹ lọ lè ṣẹgi bi huzma tí mìíràn hàtọ bí kẹ wá di gínà lẹ ẹ dì í ní ìsọ̀rí sọ̀rí fàyẹ̀dé àhá kẹ wá ta ní gbòòrò fàyẹ̀kú fàbíhá wájú àhó ànínú kẹ ẹ lè fi sọ ara yín kẹ ẹ má bàa wọná ọlọ́run nítorí tí ọba rí nítorí jẹ́ ọ padà wọná. khairu lahu anabi lè yí lóore fún ọ mini ayé sàálà nàásà dúkọ́ máa tọrọ báárà lọ́wọ́ àwọn èèyàn lọ. àtọ́wò bóyá wọ́n fún un lóòní anabi ní kò dáa fún bí wọ́n fún àwọn ọmọ náà wọ́n hù àbí wọn ṣe wàá fún. ọlọ́mọṣẹ́ wàhálà ló bára ah, bọ́ọ̀ bá ti tara bọ́sẹ́ òun sì kanu mẹ́ta o bọ́ọ̀ bá máa jalè tọrọ náwó dandan kọ náwó sá ọ àwọn àwọn àwọn ọgbọ́n àrọ́dàrọ́dà kan tó máa fi jalè bọ́ọ̀ bá wá jalè ọ máa wá jẹ gbèsè torí dandan kọ náwó bọ́ọ̀ bá wá jẹ gbèsè ọ máa wá tọrọ bàrà èwo lèyàn lè èwo lèyàn lè fi lọ́mọ lọ́wọ́ nínú ẹ̀ka dàkàlà ìpẹ́tọ́ àkọ́bí mi o ọlọ́run ṣe ló léwu àkọ́bí mi ọlọ́run ṣe ní ń gbèsè tí ọmọ lọ lè yáwó yọmọ wáyà jọ àbí àkọ́bí mi ò ah, hàn ọlọ́run kó ṣe lẹ́ni tí ó máa tọrọ báárà kó tó jẹun ọlọ́mọ sọ wàhálà lùbáárà o àmì ọ̀ràn o àtàrà bọ́ sẹ́ni o ó jí láàárọ̀ ọ́ gbàbí iṣẹ́ bíríkìlà lọ tó lè rẹ lé tí ó dán pẹ̀lú orúkọ rẹ àti ṣòkòtò rẹ pẹ̀lú láwàní rẹ ọ́ gbọ́kadà ọ́ wọ́n gbé àwọn èèyàn láti àfọ́sí kankan ẹni bá ní ìwọ́n ti ẹ kéwòrán lálùbáríkà ilé mọ́dàlú òun ti kéwòrán lálùbáríkà ọ̀dọ̀ wa lẹ́ ọ̀dọ̀ wa lẹ́ ẹni tí ń tẹ́ pẹ̀lú pé káwùsà jí tọ̀rí kí kọ́bùlà kárí jí ṣàyẹ̀dù dáfìlì ẹ̀fọ́fínú wípé oríire lọ́yọ̀ ń bí orí ibú ni sísẹ́nu sílẹ̀ yóò kú dáadáa ẹni tí ń ṣe yìí dàbí ẹni tí ń ṣiṣẹ́ ojúmọ́ ṣé ẹni tí ń ṣe ojúmọ́ lọ́lá jùlọ anábìọ́lọ́wọ́ ló ṣe yìí sàábà wọ́n ló ṣe yìí tí ń wo ṣẹ́ fún yẹn wọ́n wá fi fifteen naira wọ́n máa dá fifteen naira jù fifteen naira lọ́nà mẹ́wàá ẹ dákun ọkà wo pampas ìyá ní ìwádìí ìyá ta ọ̀wọ́ wa business tó máa ṣe tó bá lọ jẹ́ àfa bọ́ọ̀ bá ti ní business ọ̀ jẹ jẹkújẹ dáwà tó lóun sí náà lọ́ọ́ máa jẹ ó sùn báyìí ọ̀ máa wá jẹ ó ti wá jẹ tán tó kó láyé gbọ́dọ̀ bí adọ́dọ̀ ọlọ́run kò ní sin lérí iṣẹ́ ọlọ́run tó ń jẹ bọ́bá ti wá gbóhùn ta kò sí nǹkan kan lọ́dọ̀ ọlọ́run àbí ká ní ọ̀nà ọ̀lẹ́kásíwò halal kẹsìrì ọ̀nà tá àwọn àmọ́ tara bọ̀ ọ̀pọ̀ téèyàn ti máa rí jẹ mú mu obìnrin náà ó ṣiṣẹ́ o ọlọ́run sọ fún wa pé àwọn ọkùnrin ní ká máa ṣiṣẹ́ o sórí ọkọ rẹ yóò máa tọ́jú rẹ àmọ́ kì í ṣe dandan fún kọ́tọ́jú bàbá yẹ ajíya dandan ní fọ́kọ rẹ kọ́ra ń jẹ fún ọ àmọ́ kì í ṣe dandan ní fọ́kọ rẹ kọ́ra ń jẹ fún bàbá yẹ ó sọ wá rí wọ ìwọ ni bàbá rẹ bí ìwọ nìyá ẹ bí arúgbó rẹ ibi ọ̀gbọ́dọ̀ ṣe kí ni ibi ọ̀gbọ́dọ̀ pa ọwọ́ àwa iṣẹ́ tó máa ṣe nínú ilé tí ò ní gba ìjáàbù tí ò ní gbẹ̀sìn tí ò ní gbàtọ́jú ọkọ tí ò ní gbàtọ́jú ọmọ tí ò ní sọ ọ́ di máa ta ṣiṣẹ́ pọ́lítíìsì lọ́mọ ṣe káàkiri ọ̀tọ́ máa mú gbalẹ̀ káàkiri ó dìdàkudà mẹ́wọ̀n ọ wà sọ́ọ̀bù kan lọ́ra àwọn tó bá dàsìkò dùwà ó ṣe náfìlà dùwà ńbẹ ó ṣe láwọ́là ọ̀làkùwàtà ọgọ́rùn-ún àbí jù bẹ́ẹ̀ lọ ọlọ́mọdé wa ọba ti wá tààtà ó tọ́jú ọmọ rẹ̀ ó sì tọ́jú arúgbó rẹ̀ ó tọ́jú arúgbó rẹ̀. nínú àwọn aṣẹ́ tá a máa ń ṣe téèyàn máa fi rí owó àláàlí nínú ẹ̀ oyè òun náà ni kéèyàn máa tà kéèyàn ó sì máa ṣe kíni kéèyàn ó sì máa rà. ẹlẹ́ẹ̀kejì tìjárọ̀ tìjárọ̀ yìí òun ní í ṣe pẹ̀lú kọ́ńtàgbà míì ń lè ta tọ́wọ̀ nínú ọpọlọ yẹn ìpè mọ́ṣínì yẹn ti bàjẹ́ àbí kò bàjẹ́ ẹ̀yin lẹ́yìn bàbá ẹ̀ṣẹ̀ tó ọ̀yà ẹ̀mọ́ ìlú wa ó sì ṣe pápápá mọ́ṣínì náà fẹ́ jù nù mọ́ṣínì five hundred thousand lọ́ba tún ṣe tán ló ní ẹ bá mú ten thousand láàrin ìṣẹ́jú méjì ó sì ṣe ten thousand ọ̀tá kankan ni ọ̀tá ọpọlọ ọmọ ọ̀tá kankan ni jẹ̀mọ́ ó sì máa gbowó rẹ̀ nínú ẹ̀ òun náà ni aziraha aziraha kéèyàn máa ṣe kí ni kéèyàn máa dáko ẹni tí yín bá ń dáko eléyìí náà ó wà nínú iṣẹ́ téèyàn máa ń ṣe téèyàn máa fi ń rí ọlá àtọ́là àwọn alákọ̀wé ìdánsì ọ̀pọ̀lọpọ̀ wọn sì kí ni wọ́n sì sìn ó kó lọ̀pọ̀lọpọ̀ ń dánsì iṣẹ́ ọ́fíìsì lọ́wọ́ ti kó mẹ́ta àtàsílẹ̀ yóò pé kò sí nǹkan kan mọ́ owó pẹ́ńsà tí wọ́n fún kò lè tó náà wọ́n ní kò tẹ̀sí pẹ́ńsà nǹkan mọ́ tani ọ̀sán fún àwọn ọ̀dájú náà bẹ́ẹ̀ lérí lẹ́yìn náà àbíkọ́ máa ń sin ẹran lọ́lẹ̀ ewa ẹran kọ́ máa ń sin ẹran o àbíkọ́ máa ń sin ẹja àbíkọ́ máa ń sin adìẹ ọ̀dà pọ́tù rẹ̀ sẹ́yìn sẹ́yìn ilé ajíya kọ́ máa fún ọlọ́jọ́ láàrọ̀ láàrọ̀ ẹ̀sìn Ìsìláàmù ni ọmọ ti sẹ́ o tọkọ bá kú pẹ́rẹ́ bí ọ̀pá <laughs> àdáwò yìí láàrin lọ́wọ́ sínú ọkọ̀ jáde láyé tá ó ti yé sí kàkàtọ́ mà lẹ́yìn kọ́ da àtẹ̀mọ́ sínú omi gbóná kọ̀ mọ̀ nǹkan mí Ah, ah, ebi ọlọ́run nẹ́ra sí wa ebi ilé ayé oṣù tuntun níbàmí lójú ẹ̀ pé a ṣe ibi ilé ayé ṣe rí tọkọ ti lulẹ̀ fàì tí ò ní dágbére fún ìyàgbọ́ òun lọ má jòkó tẹ́tẹ́rẹ́ o iṣẹ́ tí ó sọ di ìdàkudà wọn ni kọ́ mọ́ ṣe kí ni wọn ni kọ́ mọ́ ṣe lẹ́yìn náà iṣẹ́ ọwọ́ ẹ̀ lè kọ́ṣẹ́ kájí ọmọ wọn máa kọ́ṣẹ́ iṣẹ́ oṣù náà da lọ́dọ̀ ìjọba ọ̀dà lọ́fíìsì lẹ́yìn náà ká máa kọ́yàn lẹ́kọ̀ọ́ ara sẹ́ni àfáà tí ń kọ́ máa ń kí iṣẹ́ ní ṣe o yóò gbowó rẹ̀ fáìfáì yóò gbowó rẹ̀ fáìfáì iṣẹ́ tó dáa ni kéèyàn ọmọ kọ́yàn kéwú idó sì dáa ni kó bí ọmọ sanwó àdúrà ni wọ́n ní ká má máa béèrè owó torí òtí màbí ọgbà bí òní sí kíni bí òní gbà àwọn tó ń bá fún ọ òòrí kakọ́ ọmọ lẹ́kọ̀ọ́ tọba lówó dibẹ̀ tí ọlọ́run kẹ́ ọ ó lé ní ẹ máa wálé kí wọ́n fẹ́ kò burú ọ fi ń súnmọ́ lọ ní tí wọ́n náà níbi tó ti ń jẹun àmọ́ tọ́ ọba lọ́nà mi ó gbowó lé kí ó fáin fáin ọmọ sọ́dọ̀ àfa ọwọ́ làágùn fa títí ipò oṣù ọwọ́ àdìẹ ń dín oṣù oye àwọn ni ẹ̀yin òbí bò ní ẹ̀wọ̀n fọwọ́ làwọn pé ṣe bí wọ́n náà ẹlẹ́mọ̀ fi súnmọ́ lọ ẹ dákun torí ọlọ́run ìyàwó rẹ̀ ń bẹ́ńlẹ̀ ọmọ rẹ̀ ń bẹ́ sùkúù sọ́wọ́n ò ní jẹun ṣé ọ̀rọ̀ tẹ́ ń sọ ìní oní ọ̀wà alọ́lẹ̀ yóò sọ lé ní md md oṣù wípé tọ́ àwọn jàmá ní àfáwọn ní ìgbà yìí ṣe díẹ̀ ni wọ́n jẹ lé bẹ́ẹ̀ bá ti máa sanwó olè kí ó bá ma ọmọ wa máa ṣe yọmọ wa lọ pa ọmọ lọ lè wá eré àti ẹ yọ ma wá jó bí ma ti wá ń jó yọ ma wá bù fún yín òun ọmọ dẹlẹbọ èyí náà ọmọ dẹlẹbọ ẹ wà jọ wọ ná látara pé ẹfun lówó sẹ. àwọn afáà níbi kéwú kíkọ́ yẹn ọba wa tó tí n bá rí i pé àyè tó yọ ọlẹ̀ ọwọ́dọ̀ lẹ́lọ́ nǹkan wọn àyè wà láti àárọ̀ di ìrọ̀lẹ́ òun náà wà nǹkan kan tó máa ta tọ́jẹ́ pé bọ́bá ti kú mi ó padà sí ilé kéwú láti ilé kéwú ó gbà bí lọ tó ráwọn anábì ọlọ́run náà ń ṣiṣẹ́ àmọ́gbà mi kí ọmọ máa ń pọ̀ de pé yóò ṣètò yàn pé ọkọ̀ wọn táyà dì ọba sùn díẹ̀ ó tún jí sẹ́nu wàhálà ẹ̀hẹ̀ ó ti di sẹ́mu ọlọ́run ó sì máa ń gbowó lọ́wọ́ wọn tó máa fi jẹun mọ́jọ wọn sọ ọ́ dídakúdá o tọ́ nínú ẹ̀yọ́ náà ni ká máa kọ́ ọmọ ní ìwé ìbá jẹ́ ìwé àwọn bàkàtà bí ìkọkúkọ tó wà nínú ìwé ni ọ̀dà àmọ́ èyí tó bá lè ṣàǹfààní nínú ìwé a máa ń kọ́ tá a fi jẹun tá a gbowó àláàlì bọ́ọ̀kọ́ yẹn mathematics ọgbà ládàá bọ́ọ̀kọ́ yẹn ní english ọgbà aládá tó bá jẹ́ pé àwọn ọmọ yẹn wọ́n fẹ́ fi wá jíjẹ múmu nílé ayé wọn jíjẹ múmu náà wọ́n pè mọ́ mathematics kò sí dẹ́n pè ní english ojú bá ṣe jẹun lọ ègbé tó ń sọ ni kò ní ìtumọ̀ kankan àfi kó dowó tó bá ti sọ èbó dáadáa tó tó òró èbó òwúlò òwúlò ọ̀tọ̀ ọkọ yẹn english náà kò láàní àdáadáa ọgbà aládá mẹ́ẹ̀ erika àwọn ọmọ ọmọ ìbò sọ ni tí wọ́n fi máa gba contract lọ́dọ̀ àwọn ìbò lẹ́yìn náà egbògi ẹ̀yìn àwọn egbògi tọ́jà pé téèyàn bá ti gun tọ́ lọ papọ̀ ní ma sógun àrùn kan nínú àrùn ara ọkùnrin lè ṣe obìnrin lè ṣe oye ogun ojú ogun ọba ogun nárùn ọ ma gbowó rẹ fáin fáin ó sì ma gba aládàá lérí ẹ nínú àwọn ṣẹ́ tá a máa ń ṣe èyí táwọn òyìnbó tí wọ́n pákéjì fún wa tí wọ́n fi panadol kìnnìkan kankan náà ní gbogbo ẹ̀ àwọn kan fi tiwọn sínú páálí ni àwọn fi tiwa sínú gò kò sí yàtọ̀ ńbẹ ọ̀kan kan ní expired date ọ̀kan ṣe kíni ọ̀kan ò ní ìyàtọ̀ ẹnu ó ti jẹ́ pé àgbo tọ́ba mu náà wọ́n dá àgbo yìí oṣù kẹjọ tó ti wà nílé mi ni wọ́n dé bẹ́ẹ̀ o wọ́n bá lọlé ní kánsá o tọ́ àmọ́ àgbo tó dáa ó yé èyí máa fi ṣiṣẹ́ ṣe ọmọ ọmọ ìyá kan bẹ tí mo gbèsè àkèsí láìpẹ́ yìí mo ní má ṣẹbọ mọ́ má ṣe má ṣẹbọ mọ́ má ṣẹbọ mọ́ mọ́ wá lọ lè kọ́ oògùn ìwòsàn tọ́ mọ̀ fi gbà wọn yẹn lẹ̀ ọmọ fi tún wọn lẹ́kọ̀ọ́ nu kínní nínú àrùn àrùn àrùn mi ọmọ aṣẹlẹ̀ mi wọ́n ti náwó mílíọ̀n lé bàbá kan kàn sọ pé ah kí ń ṣe ẹ mú ewé nìkan ẹ gbó yóò sì gbó àrùn náà ó sì lọ bí gbàdá ẹgbẹ́ olófin bẹ̀ àníbi ni ọlọ́run dá àrùn sílé ayé ó sì dá ìwòsàn rẹ̀ síbẹ̀ sallallahu alayhi wa sallam iṣẹ́ ni téèyàn máa ń ṣe téèyàn bá mọ̀ pé òun wá ń tí ó máa jẹ àbí àwọn ìwòsàn tànàbí prophetic medicine zemzem ẹ̀ eh, zaitun oye abatu sauda ó wà nílọrin rẹpẹtẹ ẹ ò lè kájọ dọ́sìn ọ pàtẹ sí àfọ̀nbí ìbá àfààní ọ pàtẹ náà wọn ní kílódé ọ pàtẹ ọlá ànábì kan ló fi jọ yìí sì sọ ànábì fún iná ànábì kan pàtẹ ọmọ wa jẹun rọrùn ọlọ́wọ́n bá ní wọ́n lẹ́ni zalula ọlọ́wọ́n bá ní ni mo ṣe ilẹ̀ mo ṣe ní pẹrẹsẹ fún yín mo tẹ́lẹ̀ fàmùsùnfì màná kíbi ha ẹ máa lọ ẹ máa rìn lérí ẹ wọkùlù mi rìsíkì hi ẹ máa wá rìsíkì káàkiri tẹ́lẹ̀ ní a máa wá rìsíkì káàkiri ṣe àkàjáde a máa rìn káàkiri kí ló aláàní ká máa wá káàkiri káwọn bàbá àgbà àkàjáde ńlẹ a máa wá rìn ká ọlọ́mọdé ayáwèrè ẹ̀ ẹ̀ ànábì wá sọ ọlọ́run sọ dáàmọ́ ṣe kí ni ọlọ́wọ́n sọ táwọn máa ṣe oníwà kò lú mi rìsíkì táwọn máa fẹnu sálẹ̀ jẹ bí adìẹ ebi wọn ní ká máa jẹ ká máa jẹ irọ́ o ẹ máa wá rìsíkì lọ ẹ máa ṣiṣẹ́ nítumẹ̀ ẹ wá jíjẹ mímu lọ torí náà lẹ́sìn sẹ̀mí ó dìgbà ẹ bá jáde láyé lẹ̀ tó ní nídìí owó má ẹ má fọwọ́ kékeré mu o ẹ sì má fọwọ́ kékeré mu fáwọn ọmọ yín wọ́n kàn sọ yín nídàgúdà lọ́jọ́ alẹ́ ọlọ́wọ́n bá ní wà ilẹ̀ hinnúṣòro ọ̀dọ̀ mi lẹ̀ ń bọ̀ àmọ́kẹ́ tó kú ẹ jẹun anabi sallallahu alaihi wasallam ó ní barakallahu li ummati fi bukuriha anabi ṣe àdúrà fún gbogbo àwọn tí wọ́n máa ń jí lọ bí iṣẹ́ láàárọ̀ anabi ní gbogbo ọjọ́ mi tí n bá ń jí jáde láàárọ̀ tí n wá jíjẹ mú káàkiri wọ Ọlọ́run bá o yóò mú oore bọ̀ wálé anabi ti ṣàdúrà kalẹ̀ barakallahu fi bukuri eh? fi alikasibu ibada wọn ni kasibu tawi ibada ẹsìn ni ọ̀kan náà àwọn sábà ń bọ̀ ní làágùn bọ̀ àwọn yòókù rẹ̀ wọ́n fi ń sọ̀rọ̀ ìpè kápẹ́ ogun jihadi lọ́ba lọ́ni ìbá ti wàá da ó wá jíjẹ mímu lọ́ni wọ́n ń sangun bọ̀ látàárọ̀ anábì ní sẹ́yìn ibi tí ń sangun lọ́yìn tó wá jẹ́ pé nítorí kó lè tọ́jú òbí ẹ̀ kó lè tọ́jú àwọn àtìyàwó kó òun náà lè kájú kú lọ́dọ̀ àwọn tó ní torí tó bá ni tó bá sì ní ọmọ ni àwọn tó ní ẹni tí ò ṣiṣẹ́ ẹ àwọn ẹni tí ń ṣiṣẹ́ ní ọmọdà láhùn torí dandan lọ́wọ́ àwọn méjèèjì kan náà ọwọ́ àdìgbò ọmọ akẹ́ wọn àtìlẹ̀kùn ọmọ gbé ọtún rẹ̀ dé òní tó ń bọ̀ yẹn ọlọ́mọdà sọ ẹ̀tẹ́ má dàbọ̀ ẹnì kọ̀ọ̀kan lá anábì wa ní tó bá dé pé àníyàn bá dá lẹ́rìn tí ń ṣe ń fọwọ́ fi jihadi jihadi náà lẹ́yìn tí ń ṣe kíni èyí tí ń ṣe yẹn wọ́n ní al-mujahidun àti wọ́dà àkọsí kan náwó ní o mujahidun yẹn jihadi ti jíjẹ mímu làwọn wá ń ṣe kése jihadi ọkọ àti àdá gbogbo ẹ náà ìṣẹ̀lẹ̀ náà gbogbo ẹ anabi ni ma akala ahadun tó ama kọtò xayira anabi ni kò sóúnjẹ tó dáa tó oúnjẹ téèyàn jẹ min an yà kula min amali yẹ bi tó dáa tó yẹ téèyàn jẹ nínú iṣẹ́ ọwọ́ yẹn o ń bu amalaba yẹ àti sẹmu ó wá jẹ pé oògùn rẹ ló fi sekini ló fẹ́ anabi ni kò sóúnjẹ tó dáa tó ń jẹ yìí wọ́n nana bí yàrá ìdáwó dáa anabi dawuda kana yakul min amali yadi yìí máa ń jẹun níbi iṣẹ́ ọwọ́ rẹ̀ iṣẹ́ wo ni iṣẹ́ ọwọ́ anabi dawuda àwọn bàbá sọ fún wa wọ́n ní agbẹ̀dẹ ni àdáadáa anabi dawuda yìí máa ń lọrin yìí máa ń rọrin àdá ọkọ sọfẹ gbogbo àwọn kan tá a fi ń máa ń fi rin ṣe lẹkùn iṣẹ́ anabi dawuda tọ́wọ́ sì dọwọ́ rọ̀lẹ́ yóò lè ka sabur kì í sabura o sabur yàn pé yóò lè ka sabur fún àwọn ìjọ rẹ̀ wọ́n ní ní ka sabura lọ́wọ́ gbogbo àwọn ẹyẹ tí wọ́n lọ wọ́n sì dúró níbi tó ohun rẹ̀ ṣe tó dùn tí wọ́n máa gbọ́ sàbò. Zaburatu Dawuda Alukuranu Bonzela ee eh, ee eh, Zaburu ni olóòjì Zaburu ọ̀rọ̀ ẹni tẹ́bi ń pa sí yóò di Zaburu kà tí wọ́n kalẹ̀kùn láàárọ̀ oye Anabi Dawuda afẹ́ra nǹkan o yóò sì jáde yóò mọ̀kọ́ fún ọ wọ́n ní kó wà fọ́ ọmọ ṣiṣẹ́ oní ọlọ́mọ jẹ ta ló fẹ́ fi jọ èyí ó kéwú tán kó tó máa ṣiṣẹ́ kéwú lọ́wọ́ àlùbáríkà rò ọ̀dà mo ti gbọ́ mo ti gbọ́ ń tọ́ àmọ́ ẹnìkan tó ń ṣiṣẹ́ ọmọ bó ṣe lọ lọ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ tó fi gba owó tí ọ̀la àlùbáríkà látara ṣẹ́ tí ò ní àlùbáríkà nígbà téèyàn ní iṣẹ́ tí ẹnìkan ṣe lálùbáríkà òun ni tóun bá ń ṣe tóun bá ń ṣe kọ̀ lálùbáríkà fún òun ọwọ́ ń gbowó iṣẹ́ tẹ́nìkan ń ṣe eléyìí àti ká ṣe àtúnṣe rẹ̀ nílẹ̀ Yorùbá bàbá ẹ máa pàdé àràn wọn lọ́wọ́ à ń jáde lè kí ọ̀pọ̀lọpọ̀ oríṣẹ́ yọkàn wàá dòkó sádùúgbò kan yọkàn máa dá wàhálà lẹ̀ torí yọ fẹ́ jẹun ó lè dé nsìn kó ní ọyá omi yìí omi yìí omi yìí ní ọyá ẹ máa wá lálàmísì jìn àti jìmọ̀ tó wá gbẹ̀yìn oṣù àgbẹ̀ yìí tó ń ṣe ibo rí tí ìwọ jẹ́sẹ̀ lẹ́ni ẹ̀rì tí ọmọ lùlù mọ́sálásí gbẹ̀gìnì gbẹ̀gìnì gbẹ̀gìnì gbẹ̀gìnì kí ló ń wá tani bàndírì ó ní oorun síkìrì ah níjọ lànà bí wọ́n ṣe síkìrì tí wọ́n lùlù àwọn ṣẹlẹ̀ ni wọ́n máa ń síkìrì àwọn náà máa lùlù. ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹ já mójútó jíjẹ múmu o ní máa ń kéèyàn ọlọ́run dé sí dáadáa ń gbà mí téèyàn bá ti mójútó yín máa ń ṣokùnfà kéèyàn má rọrùn dé sí àdáìyà kánà rasul sallallahu anábì ní anábìwá muhammad sallallahu alaihi wasallam òun náà ń ṣiṣẹ́ pẹ̀lú abu talib wọ́n jọ ń lọ ṣáàmù lọ lè anábì tó máa ń gbẹ ní maka wọ́n kàn fún tó bá di ìgbẹ̀yìn ọ̀sẹ̀ wọ́n fún lówó ọ̀sẹ̀ nígbà míì wọ́n fún lówó oṣù ó tún bá mẹ́sára àwọn Khadija lọ ṣáàmù wọ́n tún lọ́bẹ̀ ibẹ̀ ni Khadija ti gbọ́rù ẹ̀ ipe àfa kan bẹ o ẹ̀yìn Muhammad ni wọ́n ń o ìyẹn dáadáa ni o ọlá màá ná o Khadija fi sọ pé wọ́n fẹ́ business lànàbì ṣe débi tó fi rí Khadija fẹ́. kí ni wọ́n wá nígbà tí màláìka dé tí wọ́n padà wá ń yàn ànábì ní pé kọ́ máa wá jẹ́ ànábì ọlọ́run kí ni wọ́n wá ń jẹ nínú ilé torí wọn ò tí wọn ò tí sàkà ò tí sọ̀kalẹ̀ mọ̀ owó àdìjà wọn náà kí ni àdìjà wọn ń ṣe àdìjà ń ṣiṣẹ́ nìjàmọ́ ẹ má jẹ́ àdàkẹ́ kéwì ní tó mọ̀jàmá kágbọ́ ọyẹ́ ní ló ṣe pàtàkì anabi adam alayhi salatu wasalam nígbà tá a wá tán lọ a wá tán lọ́dọ̀ àwọn afáwa wọ́n ní anabi adam agbẹ̀ni olóko tí ma ń dáko farmer anabi wa nuhu ó carpenter ọkọ̀ ojú omi tó gbé wọn làkó níbi omi tó fánù anabi nuhu lọ́kàntẹ̀ làwọn kèfèrí fi bá pé ah, ah, ah, sulita najaran bada ankunta nabiya lẹ́yìn gbà tí o ti já ànábì ọlọ́run o tún wá di kápẹ́ńtà wọ́n bá fi ń ṣe yẹ̀yẹ́ nísàwọ̀ wọn jẹ wọ́n ní kọ́dà Abbas tún ni ìmọ̀ ń ṣe búrẹ́dì tẹ́wọ́ ṣe búrẹ́dì yóò tó síta àwọn yàn wàrà kálukú yóò sì gbowó ẹ̀ Nuhu alayhi salatu wasalam ànábì Zakariya kana najjaran ànábì Zakariya náà wọ́n ní kápẹ́ńtà Idris kana khayyata anabi Idris wọlọhun télọ̀ ni ni ma bá wọn yẹn gan aṣọ mọṣíìnì ò ti dé ń gba ohun tó wà pé mo ló tẹ̀lé o ti abẹ́rẹ́ ni wọ́n fi ń ṣe ni wọ́n fi gan ohe ìmọ̀ báwọn asọ rán aṣọ ṣùáìb anabi ṣùáìb anabi musa yunus lutu suleiman ishaq yaqub gbogbo àwọn tó mọ̀ ká yẹn kánú rọ̀ gbogbo wọn wọn máa ń ni wọn ní ẹran tó ni ti ń jẹ anabi là ń nítorí kí ọmọ anabi yára ti ń tẹ tẹ òun ni ní máa ń hun aṣọ pẹ̀lú anabi wa ibrahim òun ma ń ta aṣọ tí ti ràn anabi ibrahim alayhisalatu wasalam baba agbagbọ anabi isa wọ́n ní kápẹ́ntà anabi isa kó tó di pé ọlọ́run bá mú lọ sókè sánmà yóò sì padà wá nígbẹ̀yìn ayé ó sì wà ń bẹ̀ lódìdí kò sí nǹkan tọ́tọ́ jẹ́. wal wọ́n ní ọ̀rọ̀ iṣẹ́ yìí kìí ṣe nǹkan kékeré àwọn anabi ọlọ́run lásọ yìí àwọn ó ti yé àwọn tí wọ́n jẹ́ àwọn lẹ́yìn àwọn anábì ọlọ́run abubakar ní alákọ̀ọ́kọ́ abubakar siddiq radi Allahu ta'ala ẹ́ ànẹ̀wò wọ́n ní abubakar yìí wọ́n ní iṣẹ́ tiẹ̀ ti ń ṣe táájú akimisa oye àwọn aṣọ tí wọ́n ti materials táwọn kan ti hun tí wọ́n abubakar ń ta ló sì jẹ́ pé nígbà tí ó jẹ́ àlífà lẹ́yìn anábì níjọ́ kejì lọ́ba gba ṣọ́ọ̀bù lọ ni àwọn jẹ̀mọ́ lé olè bá pé à ah, àwọn wọ́n ó ní owó tí wọ́n bù fún mi pé àwọn ọmọ fún mi tí màá fi jẹun kò ló tèmi àti fámìlì mi ná ló kọ́kọ́ wá ṣọ́ọ̀bù láàárọ̀ náà Abubakar Siddiq bí wọ́n bá ya wòlíì yìí ń tẹ̀lé àwọn yẹn lẹ́yìn wòlíì tó bá yà tó ti rí nǹkan gidi máa jẹ ọ̀ya wòlíì ọ̀ya o ìyàkúyà lọ́yà wòlíì tó ti rí nǹkan gidi jẹ balẹ̀ lérí ẹ̀ pé ń jẹ yìí abubakar ta wí ìdóhùn ṣe nìyẹn mọ́ká àbáwá umaru kánà dàlálà dàlálì àwọn bàbá wa ń jọun amọ́ngbọ́n wọn ní òun dà òun dàlálì ẹ̀ eh, dàlálì ni pé èèyàn ti máa ń rajà láti ibì kan bọ́ sí ibì kan ẹ bá dẹ̀ ti tààtà yóò gbowó ọmọ bọ̀ wálé iṣẹ́ tí umaru ń ṣe nù usman bin afan olówó ni abraham bin auf olówó ni ali oye wọn ní òun náà máa ń ṣe búrẹ́dì ní sì máa ń ta fáwọn yẹn wọn ní sì máa ń gbẹ́ kànga ní sì máa lọ lè la àpáta láti yọ ọlọ ọlọ tí wọ́n fi ń lọ ta yóò wá tó síwájú lé kálukú wọn mú tiẹ̀ wọn máa fi lọ ata zubairu bin lawa òun télọ lòun gbogbo aṣọ táwọn abúkiri ran òní bá wọn tẹ́kínni ní bá wọn ran amúrú bin laasi jazara alápàtàlọ yóò lè lè bu ẹran lódò yóò sì pàtẹ síwájú madina yóò sì máa tẹnà fáwọn wa sábà iṣẹ́ tí sábà ń ṣe tọ́wọ́ ní tí wọ́n bá ń ṣe orí ibú lọ́ba o kí ló wàá jẹ adákùnrin ẹjẹ àjọsọ kí ni ó jẹ ọmọ rẹ dìkan fún ọ tọba ni wọn mọ ọdọ wọn mọ tọba ni wọn wà tí wọn bá wá ń kọ bẹ́ẹ̀ bá tọrọ ọmọ tọ́ yóò jìyà lálẹ́ bẹ́ẹ̀ bá tọrọ ọmọ tọ́ láàárọ̀ pẹ̀lú owó yóò sì wá jìyà lálẹ́ torí ọmọ ti dọmọ àtàjọ ti máa rìn ká gbogbo wa yìí ẹnu wọn bá dọ́lọ̀ ní àdá yìí sí ìgbìyànjú àwọn bàbá wa ni wọ́n kọ́ ẹlòmíì mọ́sẹ́ roko òun náà ní jẹ́ ńsì wọ́n kọ́ ẹlòmíì mọ́sẹ́ nsòwò ìní jẹ́ ńsì wọ́n kọ́ ẹlòmíì kéwú ìní jẹ́ wọ́n kọ́ ẹlòmíì ní ìwé ìní jẹ́ gbogbo táwa wí yìí náà kò sí ìdóò ní náwó sí mbẹ́. wọ̀lẹ̀kásíbù mọ̀tànáwó ya tábà wá wo àwùjọ wa lẹ́nu iṣẹ́ rí sisi lànṣẹ́ èyí tọ́ da àti èyí tí ọ̀ da lọ́wọ́ aláwùjọ kálukú kà ń ṣiṣẹ́ sá iṣẹ́ tí ọ̀ da òun náà ní gbogbo iṣẹ́ tẹ̀sìn bá ti ní kíní yọ̀ dá o iṣẹ́ tí ọ̀dà náà ẹlẹ́ẹ̀kejì nǹkan tó fẹ́ máa tà tí ò ní sáǹfààní fún ọmọ ayé yóò kó nira bá yé ni ẹni tí ń ta májèlé ẹ dàpọ̀ ṣé àṣẹmọ abẹ́rẹ́ ayé àkọ́rọ́ nìkan tó lọ pé ní ti ń ta ọ̀dà ẹ̀hẹ̀ àbẹ́ni tí lọ́jọ́ pé ń tọ́tí ẹni tí ń tọ́tí ìyàwó yẹn wèrè ni ọlọ́tí àti wèrè bákan náà ni wọ́n àwọn kan tún ní kọ́dà wèrè tó sàn ju ọlọ́tí lọ tí wèrè bá ń bọ́ ṣe bọ́lọ́tí bá ń bọ̀ ọlọ́tí ó sùn bẹ̀ ẹni tí wọ́n ń tọ́tí ṣé ẹ̀dá kan owó tí ní bẹ̀ tó wà aláàlí ni ẹ̀jẹ̀ máa kò ní fi ṣe nǹkan rè ẹ lè wo àwọn tí wọ́n ń tọ́tí ẹ lè wo àwọn ọmọ amẹ́sẹ̀ máa rí abẹ́tí ń tẹlẹ́dẹ̀ abẹ́tí ń tagbó abẹ́tí ń takókè kò sẹ́ni tí wọ́n máa tògùn olóró táyé ọ balance ẹnìkan gbé kókè lọ jẹ́dà àwọn olóró Saudi Arabia o tẹ́ bá ti gbé wọ bẹ̀ pípa láti láàpáyín ó yẹ kí wọ́n pa lóòótọ́ ó sì gbé kínní wọlé lárúbáwá kan tóun náà gbádùn lọ́ba rà lọ́wẹ̀ lọ́ba mú ọfà símú kò bá mọtí ń simá lọ́ba lọlé dágò kan ọ̀sán àkọ́bí ọmọ rẹ̀ obìnrin tí ń bọ̀ wá pàdé rẹ̀ lọ́ba mú lọ kíchìn lọ́ba mú ọ̀bẹ lókè ọwọ́ agé ó dùn títí tẹ́rí fi ṣe kínní tẹ́rí fi jábọ́lẹ̀ ọwọ́ adu orí yẹn sí ilé ilẹ̀ ọwọ́ lọ lè yí sọ borí ọwọ́ lè sùn arábìnrin yìí wá wò pé ah, ẹ̀jẹ̀ kẹ̀ ní kíchìnì kí ní ń ṣẹlẹ̀ òun fẹ́ bu oúnjẹ fún ọkọ rẹ̀ pé ọ̀sẹ̀ dé láti bí iṣẹ́ kọ̀mọ̀ kó ti ṣiṣẹ́ mùsíbà gbàtí ó wo ilé ilẹ̀ báyìí lọ́ba rí eré ọmọ tó ti pẹ́kẹ́pẹ́kẹ́ ọmọ ní tí wọ́n fi kókè sínú tí wọ́n fi ń pa wọ́n ẹni tí ń ṣe yìí kan filẹ̀ ẹni tí ń gbé kókè wọlé gbogbo ilẹ̀ Amẹ́ríkà náà wọ́n pa ọ́ gbogbo ilẹ̀ London wọ́n ń bèrè ẹkùn bẹ́ẹ̀ àfi tí wọ́n bá mú ọ iṣẹ́ haramu ni ẹni tí ń ta gbó fáwọn èèyàn ní kàràkàrà bàbá nípò kàràkàrà ń sìn àwọn ọ̀dọ́ tí ń mú gbó àwọn kan wọ́n sì ń ta ẹ bá wa ṣèwádìí wọn àwọn tí wọ́n ń ta gbó yẹn gan tó tí wọ́n bá máa ta àwọn tó wọn ò ní ṣe kíni wọn ní máa rà ọ̀dọ́ tí wọ́n ti mú gbó ọjọ́ ọ̀la ti bàjẹ́ kò sójọ́ ọ̀la mọ́ torí ọpọlọ là fi darí ìlú ọpọlọ là sì fi darí ilé ọpọlọ bá ti wá bàjẹ́ kí ló ti wá kù lẹ́yìn náà kéèyàn máa ta òkú bóyá òkú ẹran àbókù èèyàn kéèyàn máa ta irinṣẹ́ òrìṣà kéèyàn máa ta àwọn nǹkan téèyàn máa fi ṣẹbọ sọ́lọ̀ àwọn kan bẹ wọ́n pè wọ́n ní lẹ́kùlẹ́jà sẹ́wọ̀n pé òun náà ní la ní kọ́ máa tògùn jẹ́jẹ́ ẹ̀dẹ́ àti nárùn a ní yìí dàbí yóò tún wá gbé ìnàkí láàyè yóò gbé sí yọ pàtẹ rẹ̀ yọ mọ̀ wá ní ayé bá ń lé ọ tí ayé ọ̀bá rí ọmú ìnàkí láàfin sóògùn ẹ̀ mo ní ọwọ́ ayé lọ́ba ìnàkí nìnàkí fi dèrò ọjà òun kò lè sọ rẹ̀ tí wọ́n tó pa nígbà tó wà láyé gan kò lè sọ rẹ̀ nígbà tí ò wá sí láyé mọ́ bóun ló ṣe wá sọ̀wọ̀ ayatollah kò sí ìlànà bí filẹ̀ fún wa kúlọ̀ àwọn ìgbà àgbàlagbà rábì náà ṣe ìlànà bí ṣe kíni ìlànà bí filẹ̀ fún wa tọ́ba ti rú àwọn eléyìí lábẹ́jọba ẹ̀sìn wọ́n máa lọ lè wo ṣọ́ọ̀bù wọn tọ́ba ti pé agbo ní ta àwọn filẹ̀ tọ́ba ti pé síìrù ní ta wọ́n sì wá ju akọ́bù sí lọ́wọ́ wọ́n lè tì àwọn tí wọ́n mú wọn máa tún ó tì wọ́n máa lé gan làwọn gan àwọn gan ni kọ́sọ́mà wọn àmọ́ ká mọ̀ pé ọ̀dà kéèyàn máa ṣe bẹ́ẹ̀ àwọn èròjà akọrin èèyàn gbọ́dọ̀ máa ta àwọn cd fíìmù tọmọ owó tèrè rò ní balance ma tí wọ́n máa wá kọ́kọ́ kúkọ fíìmù tá a máa wò yẹn òun lọ́jọ́ tí ọjọ́ ọ̀la ọ̀pọ̀lọpọ̀ lórí bó ṣe rí tẹ́lẹ̀ máa di wò oye ẹni tí bá ń gbé nǹkan àwọn èèyàn ṣe é mọ̀ pé iṣẹ́ náà ẹ̀hẹ̀ ìgbé nǹkan àwọn ènìyàn yìí wọ́n ní òun náà fún rẹ̀ iṣẹ́ tí ọ̀dà rẹ̀ nǹkan títí ẹni kó mójútó mọ́mú nǹkan òní nǹkan anabi inna allah idha harama akila shay'in harama thamana anabi ní tọ́lọ́mù bá ti ṣe jíjẹ kínní kan léwọ̀ títà rẹ̀ náà ọlọ́run ti ṣe kínní ọlọ́run ti ṣe léwọ̀ ẹlòmíà ní òun ọ̀jẹ́ òun ò mutí òun kan tà ní òun ọ̀jẹ́ lẹ́dẹ̀ òun tà ní anabi ní tá a bá ti ní ká má jẹ oyé tó fi jẹ́ èèwọ̀ yẹn èèwọ̀ náà ní títà rẹ̀ torí bá tà òun ní ṣe kínní òun ní rí jẹ ọlọ́wọ́n bá ní yá ayuwa alladhina amanu nínú àwọn aṣẹ́ burúkú tèèyàn gbọ́dọ̀ máa ṣe òní kéèyàn máa ya owó èlé àbí kéèyàn máa gba owó èlé lọ́wọ́ àwọn èèyàn àwọn bàbá kan bẹ ládùúgbò ń sìn ọ ya àpò mẹ́rin ó fi san àpò márùn. ọlọ́wọ́n bá ní wa ahallallahu al-bay'a wa harrama ar-riba ọlọ́ni mo ṣe léwọ̀ ìwọ ni kéèyàn máa gba owó èlé láàánú rasulullah sallallahu jábìrin ni anabi ṣépè ńjọ́ kan àwọn jòkólẹ̀ anabi wa ṣépè lé àwọn mẹ́rin kan ákílà rìbá ẹni tí ń fowó lé owó fáwọn èèyàn tí ń jẹ owó èlé àwọn èèyàn wà mú kílàwó àtẹni tó lè yá owó èlé wàkátìbàwó àtẹni tí ń bá wọn kọ́ ọ́lẹ̀ ibà ìlọ́gbà ibà ìníọ̀sán ọ̀ṣá ìdéhì àtẹni tí ń jẹ́rìí pé sojú wa gbà náà tí wọ́n ń gbọ́ owó èlé lọ́wọ́ ara wọn wàkọ́ làhùn sàwà wọn là nábì ní gbogbo wọn bákan náà ni wọn lọ́dọọlọ́ jama owó èlé ó sàtìyé wa ẹni tí ó bá ní sọ̀rọ̀ ó ti ẹni tí àmì ẹni tó ní sọ̀rọ̀ òun kọ́ ni ẹni tí òṣì ń ta ẹni tó sì ń ta kò ní sọ̀rọ̀ ẹni tó lè yọwọ́ èlé ló ní sọ̀rọ̀ èèyàn ní bọ́m̀bẹ̀ kò sí bẹ́yẹn ṣe lo ayé téèyàn padà ní sàbámà ẹni fún yín láyà tó náà ti sọ bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní yá ayọ̀ alladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo ìtẹ̀kùlọ́ ẹbẹ̀rù Allah lókè wàdàrú máa bá kíyà mí náà rí bá ẹ wá fi owó èlé ẹ fi ilẹ̀ owó tí yín nìkan ní kẹgbà ẹ fi owó èlé lẹ̀ ẹ má gbowó èlé o nǹkan tó ń mú mi ní tẹ́bá ní iman tẹ́bá jẹ́ olùgbàgbọ́ òdodo fa in lam tẹ́bá lè ní filẹ̀ ipe ẹ máa ya ẹ sì máa gbà á fàzánù bí mina minallah ẹ máa palẹ̀ mọ́ ogun látọ̀dọ̀ Allah ọlọ́run ní ara màláìka sí yan fún ara rẹ̀ ẹ̀yẹ fún rẹ̀ ẹ̀gbẹ́ tó bá ara màláìka tó ń tọ̀ ti bá ọlọ́run bá ní fàzánù bí haribin minallah wa rasuli ẹ máa palẹ̀ mọ́ ogun látọ̀dọ̀ ọlọ́run ọba ẹ sì máa palẹ̀ mọ́ ogun látọ̀dọ̀ ànábì nígbà tá ànábì wà láyé wà ní tóbótó tẹ̀ bá wa túbá tí ẹ̀gbowó ilé mọ́ falakumuru usamu walikum owó yín tẹ yá wọn yẹn ẹgbẹ owó yín tẹ yá wọn padà ẹ wá fi owó èlé lẹ fún pé èlé yẹn ìgbà mọ o láàdàdì limuna wàlá àdúgbòlámù ọlọ́run bá ní ẹ má jẹ́ wọ́n ṣàbòsí fún yín ẹ̀yin náà sì má ṣàbòsí fún yàn ìmọ̀ agbo owó èlé àbòsí ni fún tálíkà olówó ìyàwó tálíkà ni wọ́n ṣe kíní ìmọ̀ ìyàwó èyàn wá sunkún wá sọ́dọ̀ rẹ̀ ó tún wá dínkù ara rẹ̀ òun náà ni kéèyàn máa ta bẹ́ẹ̀ olùgárà kéèyàn máa ta ọjà àbòsí ọjà òkùnkùn kéèyàn ní gbogbo ẹja tó wà nù mí wọ́n fún ẹja pẹ̀lú àmọ́tọ́ àmẹ́ ó sì wá gbowó ìwọ́dọ̀ kúrú ó rí ẹja one thousand lọ́ba rí ẹja mẹ́rin irú bẹ́ẹ̀ àìtàlú ẹ̀ igi yìí èso tó wà lérí tí yóò padà yọ lérí rẹ̀ mọ́ta fún mọ́ta <laughs> òun náà ní ń sí wa tí wọ́n kó eh, wọ́n kó fáànù redio rédíò wọ́n kó kalẹ̀ wọ́n wà ní no testing no testing báwo. bọ́ọ̀bá <laughs> ẹ dákun táwọn náà bá wà á rí i pé eh, àwọn méjèèjì jìbìtì ni ipe ní test yẹ bọ́ bá sì tọ́ba dá ọ̀dà náà bí ọba sì wá dá ọmọ rẹ̀ lè yí máa ń lé anẹ́bí ni kẹ́nìkan máa dàrú ẹ̀ kẹ́nìkan sì máa máa tàrú ẹ̀ owó èlé àti eléyìí tá a wí ẹ̀sẹ̀ náà méjèèjì lẹ́yìn náà tẹ́tẹ́ naija bet tẹ́tẹ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ lùsìn tẹ́tẹ́ kọ́lá àfáàsì tẹ́tẹ́ lẹ́yìn àṣùbà yóò sì wọ jàlábí àwọn náà ta ọlọ́wọ́n bá ní ìnàmà lè xọ́múrú ọtí mímu wàlẹ̀ mẹ́sìrú tẹ́tẹ́ títa wàlẹ̀ ansọ́ọ̀bù kápẹ́ránsì di ọ̀sà wàlẹ̀ azilamu kàmàlọ́ lè wusẹ́ kàmàlọ́ lè wádìí kí ni ó ṣẹlẹ̀ lọ́la rìjìsùn mini amali ṣayitán ọlọ́wọ́n bá ní ìdọ̀tí ni iṣẹ́ sùn ni téèyàn bá fẹ́ kéṣù ọwọ́ ayé yẹn kéèyàn má ṣe kàn bẹ̀ fani tẹni bú ọlọ́run ẹ jìnnà èèyàn mẹ́jọ dáwó èèyàn kan ó kó ńlọlẹ̀ àwọn mẹ́jọ náà fẹ́ kó tẹnìyàn náà ní ọwọ́ lọ́ba wọn tó ti jẹ́ pé tẹ́tẹ́ ẹni bá ta tẹ́tẹ́ tí ọ̀bá dé tẹ́tẹ́ ta má yóò padà máa fọ́lé torí n ti ń jẹun n ti ń mu n ti ń raṣọ àwọn ọmọ wa ẹ má jẹ wọn débẹ̀ o ọlọ́run la'allakum tuflihun ká ẹ lè jèrè ayé àtọ̀run ẹ jìnnà kó ń lẹ́yìn náà kéèyàn máa ta bẹ́ẹ̀ ọ̀lẹ́ àárọ̀ kéèyàn máa ta abẹ́ ara àwọn obìnrin tí wọ́n ta abẹ́ yóò ṣe sáwùjọ wọ́n bá sùn yóò gba owó yóò wọ́n mi fi kọ́lé kọ́dà àwọn míì tún jẹ́ international àwọn tún kó àwọn ọmọbìnrin lọ sí Dubai àwọn míì kó àwọn ọmọbìnrin lọ sí Jeddah àwọn míì kó àwọn ọmọbìnrin lọ sí Germany Italy USA Cairo kò sí ilẹ̀ ayé tẹ̀ níra àwọn ọmọ Nàìjíríà tó ń sasẹ́wó mbẹ̀ wọ́n sì ń sin ilẹ̀ yìí náà ilẹ̀ Yorùbá obìnrin mi náà owó abẹ́ni ńná wọ̀lá àdáwò tó kàn balẹ̀ ayé ni pé àwọn ọkùnrin kan tó wà ń bẹ́ǹsì lọ́jẹ́ pé àwọn kan wẹ̀ wọ́n kan jòkó sábẹ́ tẹ́ǹtì níjọra àbí ní ajégúnlẹ̀ àwọn obìnrin ni wọ́n máa wá gbé wọn wọ́n máa wá sanwó fún wọn obìnrin ni wọ́n sanwó fún ọlọ́wọ́n bá ní wala taqrabu zina ọlọ́run ẹ̀ má súnmọ́ àzina má bàyà òun yàwó sùn torí òní fẹ́ ká bá tiẹ̀ náà sùn innahu na fa'isha ọlọ́run ní ìbàjẹ́ ni wọ́sà asabila ọ̀nà burúkú ni èmi ọ̀rẹ́ nìkan tí ó rìn tí ò ní pàdé aburú Allah lọ́nà burúkú ni ẹ dákun gbogbo aburú ní ìbápàdé lójú ọ̀nà kò ní ìdíkẹ́ yẹn tó máa wádìí mọ́ pé bóòdó ṣe jẹ́ àkọ́kọ́ ni àrùn kò sẹ́ni tí ọmọ ṣe sì náà tí ọ̀bọ̀ mbẹ́ ẹlẹ́ẹ̀kejì ni òsì òsì tẹ́lẹ̀ mìíràn lọ́wọ́ báyìí àwọn sinna àtijọ́ ni ọ̀kan náà àwọn sálàfù náà àwọn ẹni rẹ̀ nínú àwọn wàlẹ́ ọlọ́run ó ní gbogbo àwọn táwọn ṣèṣìn náà ní gbogbo ìlú àwọn táwọn jọ ń gbé táwọn kìlọ̀ fún ọ̀tá gbọ́ ó ní gbogbo náà wọ́n padà ta òsì kan tó kù láyé ọwọ́ ní bashiru ó ní bashiru zani ẹni tí ń ṣèṣìn náà ẹ fún ní ọ̀rọ̀ ó dùnnú ìyà bilfakri wàlẹ̀ ọba àdàhìn kò sì ní pẹ́ mọ́tí òfìdé kì nítorí ọlọ́run ní ọ̀nà burúkú ni tọ́ gbogbo aburú náà lọ́kàn bẹ́ẹ̀ abẹ́lọ́n ọlọ́mọsà sí lọ́wọ́ rẹ̀ lẹ́yìn náà ni ká máa ṣiṣẹ́ àǹkọrin ká máa lùlù káàkiri bí àwọn fújì yẹn ọmọ rẹ̀ ń kọrin ọwọ́ lọ ọmọ bí wọ́n lùlù wọ́n kọrin àwọn aṣẹ́wó wọ́n jó wọ́n lùlù anabi sọ̀rọ̀sọ̀lá anabi tó bá dé gbẹ̀yìn ayé anabi ni àwọn kankan bẹ tó jẹ́ èèwọ̀ yóò sì di aláàlí nígbẹ̀yìn ayé anabi wà ní alimọ̀ azif ànábì kà sínú ẹ̀ pé àwọn tí wọ́n máa ń lo èròjà akọrin piano jìtá gángan gbàgbà obìnrin ilé ọmọ àjò yọkọ̀dí sí ń lò tọ́wọ́n máa gbá lò arákùnrin yẹn ọ̀yẹ̀kan tì máa lé mi ọkọ ẹ̀ ọ̀yẹ̀kan tì máa lé ẹ̀wọ̀n alẹ́ ẹ̀kọ́ sùn tó wá dé pé ọba máa ti ń ṣe ó sì wà láyé láì dí ìyàwó rẹ̀ tí wọ́n ń gbóǹta gbàgbà ọlọ́wọ́n bá ní kullil mu'minina yaghuddu min absarihim ọlọ́wọ́n bá ní báwọn obìnrin bá ń bọ̀ àwọn obìnrin lóbìn ẹ̀rẹ̀jú ẹ̀rẹ̀jú aláàní arẹ̀jú ẹ̀wọ̀n tá a la sọ ẹ̀wọ̀n bí ẹ̀rẹ̀jú bóun ṣe tó tọ ọwá gbé ọwá dúró obìnrin wá dúró àwọn lòlù sí màdì ọwá ní èyí tá à ń ṣe ní àfihàn gbẹ̀sìn gani gbogbo kò sí ti táwọn ọmọ alára ilá ilá alá àwọn obìnrin obìnrin bó tó ti bàlágà wọ́n wá ń lò wọ́n ní òun gbin làbẹ́yíkà òun gbin kíní kan ní wàásù sọ̀díkì ní ọba tó bá wọn lè wọná lọ́rùn ni ẹ mọ̀ pé ohun yìí àti sùn wọ́n jọ rìn ni wọ́sítẹ́fù sísí mọ́ni stapa tàbí sọ́wọ́tìk ọlọ́run bá ní ohun burúkú kan bẹ̀ lẹ́nu wọ èso tọ́ níbo ti dẹnu ẹ̀kọ́ yìí ẹni ọba rí fi dà láàmú máa lọ rí bídà wọn láàmú òun lèyàn gbọ́n sí téèyàn ní gbọ́wọ́ àṣetà sí ẹ̀sùn òun tí wọ́n bẹ̀rẹ̀ ń bẹ̀ ń sí tẹ́wà lẹ́yìn kan tí ń sọ ọ̀láyé kò sí lẹ́yìn music àwọn dáhùn láwọn náà tó wá jẹ́ mùsùlùmí ọjà lè lékè ọdún mẹ́rin lékè ọdún mẹ́jọ ọwá lè rà mí wọ́n lè lùsọ àwọn ọmọge níbàdí ọwá làwọn gbẹ̀sìn ga ọlọ́sìn ni ẹrẹ́jú bó la fẹ́ sìn ọlọ́mọba ni wọ́n mi nà ń ọlọ́run bá ní bẹ̀ẹ́nu àwọn ọmọ èèyàn máa ń yẹ ṣẹ̀rí ilá wal hadith lòyìndínlá ń sẹ́bí ìlélá wọ́n máa lọ́ọ́ lè ra ọ̀rọ̀ orin abúlé Mas'ud ó ní alìgínà ànílá wal hadith ó ní mísíkì ní ìlú àlùtó ní jẹ́bẹ̀ lòyìndínlá ń sẹ́bí ìlélá ìbẹ̀gẹ̀ yóò máa mú ẹlẹ́ni ti yú wọ́n sọ ara ní ọkọ̀ ọlọ́kọ̀ ohun obì ọlọ́run ní lẹ̀kẹ̀lẹ̀kẹ̀ lẹ̀kẹ̀ táwọn obìnrin tí wọ́n so mẹ́sẹ̀ yìí pé kò gbọ́dọ̀ máa dún ọlọ́run ọba ní wọlá yẹ dẹ̀rìbù nàbí arjul in ọlọ́run ní ọwọ́ nusatu nọ́ọ̀ ọlọ́run ní ẹ̀yin obìnrin lẹ̀kẹ̀tẹ̀ so mẹ́sẹ̀ yẹn tẹ́ ẹ̀ bá ń jáde yìí ní ẹtú o jìbìrìlù ó dìdì wá pẹ̀lú àyà ni ó ní ọlọ́run ní ìníkẹ́ ẹtú o àmọ́ wọlá yẹ dẹ̀rìbù nàbí arjul in na má máa jànsẹ̀ mọ́lẹ̀ nítorí àwọn ọkùnrin tí wọ́n sọkọ yín tí wọ́n bá ń gbọ́hùn lẹ̀kẹ̀ yẹn ìfẹ́ yẹn máa ń fà sí wọn ní ẹ̀mí wọ́n máa wá wá bó ṣe bá yín sùn. aya koran tó kílẹ̀ nígbà aláwa ní kílẹ̀ kí ọmọ ṣe kíni kọ́mọ máa mi obìnrin wa jókòó yọmọ wa dẹ́hùn àwa ń gbóhùn rẹ̀ nínú ohun lẹ̀kẹ̀ àti ohun obìnrin èwo lọ́pàá yẹn mọ́ra jù ẹ̀jẹ̀ gbèsè tá à ń ṣe yé fa kùránì ni wọ́n ń pè lágbóyè ẹ̀sìn kì í ṣe ń tá a bá wo àgbóyè kùránì lèyàn máa fi ṣẹ̀sìn abábìlì masud lọ́wọ́ sọ nínú sọ́ọ̀tù lukuman ayẹlẹ kẹfà lọ́wọ́ ó ní ìlú àlùjọ ni wọ́n ń pè bẹ́ẹ̀ ni wọ́n ń pè ní láwọlẹ̀ àdé ó láwọn wà wájú ànábì nígbà tá ànábì ń tún fáwọn àmọ́ àwọn obìnrin dánsì ìyàwó wọ́n gba àwọn láàyè bàndírì láàrin ara wọn a lè nínú nìkan àwádìrìbú tòfò lásìkò ànábì àwọn obìnrin àwọn náà máa ṣe ń jọ tá a máa ń lo kẹgbẹ ẹ <laughs> àwọn obìnrin lè máa lù lára ara wọn ní máa ń ṣèyàwó àmọ́ ká wá ní ọkùnrin agbo àwọn àfa àtàgéwò tí wọ́n máa tí wọ́n sì máa lọ́wọ́ kó bàndírì sọ́rùn tí wọ́n ní gbangba gbangba ìyàwó ń ìyàwó wa wà mú kẹ́ńkẹ́ nínú ìsìlámù wàláhì kò sí mẹ́ wàláhì kò sí mẹ́ ipe anabi njọ kan anabi àwọn <laughs> ẹ̀dákun tó rọ̀ ẹ̀já gbẹ̀sìn wáyé níparí ọ̀rọ̀ mi òun náà ni pé ká máa sọ orun márùn òun náà wà nù iṣẹ́ tá a máa ṣe ẹ̀yà ẹ̀yọ́ onídìrí máa dirun kó sì máa bá wọn yarun má máa sọ orun márùn ànábì ṣe pè níyẹn la'ana Allahu lè wá sílẹ̀ wọlé mọ́sítà òsílà kì í ṣe iṣẹ́ tẹ̀yẹ̀ máa ń ṣe ànábì ní ibi dada ọlọ́run yóò máa bẹni tí ń sorun ìlà ojú ìlà àbàjá ẹyẹ kọ̀ọ̀kan bíi tèmi yìí wọ́n wá ṣímà àwọn obìnrin wọn máa ń kọ́ lásìkò ànábì ànábì láwọn tí wọ́n kọ́ lásán ọmọ èèyàn la wọ́n ní mọ́sítà òṣìmà àtẹni tó ní kọ́ kọ́ lásán òun la ànábì sí pèlè wọn. àáfà ìjọba wa dì náà ìpè eléyìí òsínú àdísí ànábì kọ́ wá jáde wọ́n láì kò sí. ìdókù ni pé èmi ọ̀tẹ̀lẹ̀ ànábì náà yàgò. àmọ́ pé wọ́n wá kọlà wọ́n máa wá kọlà ojú fọ́mẹ́ ìwọ̀n ọmọ wa kọlà àbàjá fún mi èwo ni ilà abẹ́ nìkan làá máa ń síkiri ilà máa ń kọ gbogbo ẹ̀yin tí wọ́n ti kọ fún àti gbogbo wa náà àwọn bàbá wọn lẹ́sẹ̀ nítorí pé wọn mọ̀ pé òsíkiri wọn mọ̀ pé ọ̀dà àwọn mẹ́rin kan wá dọ́mọ dùbúlẹ̀ lẹ́yìn yìí ti sọ̀rọ̀ tó ló làbá sì dé lóòótọ́ ẹ̀rì pé ìgbà tí ayé fẹ́ parẹ́ ni àwọn ọmọ ni wọ́n máa sákàkì ìgbà tí ayé fẹ́ parẹ́ ẹmú ẹmú ó mú lẹ́sẹ̀ báyìí ṣé kí ló ṣe mú yín ó ní abẹ́kọ̀jọba bẹ́ẹ̀ abẹ́kọ̀jọba bá rẹ̀ ilẹ̀ wá yú ẹran lójú ọmọ ọlọ́mọ ẹran táàbà sẹ́sìn ànábì wọn máa ń tẹ̀lé láfi máa ń sẹ́sìn kéde pé wọ́n máa sẹ́sìn àṣà ẹ̀sìn àṣà ẹgbẹ́ mi náà kàn sí mi náà sì kọ́ wọ́n sì kọ́ fún mi ẹni sì kọ́ fún mi náà mi. ẹ mọ àwọn bóyá àdúrà àwọn tí wọ́n ni. wọ́n sì ti wá sọ pé wo àwọn àbúrò àtọ́mọ́ ti ń wáyé sí wọn oníṣe kíni wọn ní kọ́ ọmọ torí ń gbàdá àwọn ọmọ ni rẹ̀ wa iṣẹ́ òun iṣẹ́ olólà èyí di pé ń dákó fáwọn ọmọ èyí ti da àmọ́ ká máa wàlà ká máa lára torí ọlọ́run ti da onífàtà báraka láwa sàn ló kálíkì ọlọ́run bá ní tí mo dá lè dárú ẹ̀ ọ́ dá parí èyí tó wá ń ó bí ó ní àṣìbábù rísì àwọn nǹkan òun sábà bí wọlé yẹn fi máa rí owó ná tí ìbá ti ń ṣiṣẹ́ àlàálì alákọ̀ọ́kọ́ tí ìbá ṣàdúrà especially astaghfirullah wa atubu ilayhi astaghfirullah wa atubu ilayhi tó bá ti tẹnu máa sí lọ́lọ́run ṣe sínú fún torí ọkùnrin astaghfirullah rabbakum innahu kana ghafara ọlọ́run ni ẹ máa tọrọ àforíjì aláforíjì ọlọ́run lórí sílùú sàmà alaykum midrara yóò sọ orí kalẹ̀ láti sàmà wọ́n yóò mọ̀ dídùkú bí àmúwá yóò wá fún yín lówó wàbàdín àtàwọn ọmọ dáadáa látara astaghfirullah ọlọ́mọ bí sínú fún yà lẹ́yìn náà ya Razzaq orzokun wọ́n bá alárìsìkì ràmí ṣe ọ máa sọ orúkọ ọlọ́run ó sì máa sọ tó ń fẹ́ lẹ́yìn rẹ̀ ní o kìtì wọ́n mọ̀ ní ya Razzaq ya Razzaq ya Razzaq ya Razzaq ya Razzaq ya Razzaq ya Razzaq ya Razzaq ya Razzaq o kò sínú àkọọ́lẹ̀ ànábì o ya Razzaq wọ́n bá alárìsìkì orzokun ni maisa fún mi alárìsìkì ọ sọ tó ń fẹ́ lẹ́yìn ìgbà tó bá darúpẹ́ tó lóun ló ní kẹ́ bọ́ọ̀bù wa gbọ́dọ̀ àwọn àwọn ni yàrá sáàkù oyé fún mi lówó yàrá sáàkì sínú fún yàrá sáàkì bọ́dà jí ń ta àbí yàrá latif sànù mi ọmọ sọ tó ń fẹ́ lẹ́yìn rẹ̀ nígbà yìí máa ní kọmọdé kọmọdé kọmọdé kọmọdé kọmọdé kí n lọ fẹ́ kí n lọ fẹ́ ṣe ọ̀sán tó náà fẹ́ ọ̀wá ni ó dẹ́rẹ́ ní rẹ̀ ṣé kọ̀dá ní ànábì àyùbá kó tó di pé ó dá lóhùn nígbà tó pè. nítorí pé àrísìkí táwọn wákàtí òun lẹ́yìn lẹ́yìn ká ṣiṣẹ́ àdúrà ló kú o nítorí pé àdúrà yẹn náà jẹ́ ni ọlọ́run fi tì ọ́ lọ síbi tó ti rí àrísìkí rọrùn tó fi rí iṣẹ́ kékeré owó ńlá ọlọ́run bá ní wọ́n fi sàmá ìdí sùkúkú wọn bá tó àdùn ọlọ́run bá ní àrísìkí ń bẹ ń sàmà àlìjáná náà sì ń bẹ ń sàmà fọwọ́ rọ́bì sàmá ìwà láti náwó làhà òdodo ni mò ń sọ yẹn o èyí ń fi ọlọ́run lòun ń fi ara òun búra òun tó ní sánmà àtilẹ̀ ìnáwó làhà òdodo ni ipe àrísìkí òkè ni wọ́n ti ń kọ̀ǹtró rẹ̀ ló sì jẹ́ pé tó bá fẹ́ lówó lẹ́yìn ìgbà tó bá ń ṣiṣẹ́ ọ máa ṣe kíni ọ máa pe àlà ọ wá rí kọ́ wá ní ọlọ́lẹ̀ wá wúre ọlọ́lẹ̀ gbé ẹbọ síta mẹ́ta kọ́nà lè ba àlà òun lè tẹ̀fá òun lè wá oògùn tajà oògùn owó ọṣẹ ìyọnu kan máa gbéṣẹ́ fún ọ orí ibu lọ́wọ́ mẹ́wọ̀ ní màá yà rẹ̀ wá gbogbo lọ́láyà ipi ọ̀rọ̀ tó bá jẹ márìsìkì ọlọ́ni wà fi sàmá ìrísí kòkó ẹ̀ sàdúrà sókè ọmọ mi dáàbà ti fil ard illa ala Allahi rizquha ọlọ́run kò sí dáàbà kan sínú ìlérí ilẹ̀ ọlọ́run lémi ọlọ́run ní fún ní àrísìkì rẹ̀ látòkè aláàlọ́ máa bẹ̀ àwọn wá níbẹ̀ nǹkan míì fún àrísìkì ma ẹ bá ń bẹ àwọn àgbà ẹ bá ń bẹ àwọn ayé kádàkùn kan tún mí lẹ̀ rọ́ o kò sí lọ́wọ́ wọn tẹ́lẹ̀ ọwọ́ aláàlọ́ inna Allaha huwa razzaqu ọlọ́run lọ́ba ti fún yàrá àrísìkì ó kọ́ gbogbo nǹkan mi tọ́ba wá dì mú tó ní yóò fún olówó yóò sọ̀dọ̀ lọ́la ẹ̀bọ ni wọ́n ń pè ọlọ́mọba ní iná máa ta àbòdò nami dúnilá ọlọ́mọba ní gbogbo nǹkan tẹ́ ń sìn tí èsì àlá àwòsánà àwọn òrìṣà tẹ́ ń bọ́ wọ́tà kàlùkù náà ifúkà ẹ̀yin náà ni ẹ̀ wá ń dá irọ́ ọlọ́ọ̀ni irọ́ ni irọ́ ni kìí sòwò ní darí ayé òun kí ó sì fún yín ní tẹ́ńfẹ́ ẹ̀yin náà lè mú gi wá lè wá gbẹ ọlọ́ọ̀ni wọ́tà kàlùkù náà ifúkà kẹ́fíbà ni ọlọ́ọ̀ni bá ẹ̀ sì ń dá irọ́ ẹ̀ ń gún irọ́ irọ́ ló ń <laughs> ni Allah ó ní ìnàlẹ̀sìn àtàbọ̀dún náà mídù nílá ọlọ́ni gbogbo kan tẹ́ gbàgbọ́ yàtọ̀ sọ́lọ́ láàyè mùlẹ̀kú nálàkó mùrísìkọ́ wọn ní kápá àti fún fàbùtàgù ìndàlá Allah wa abudu ẹ̀sìn máa sìn washkuru lahu ẹ̀ máa dúpẹ́ fún eléyìí tó rìjà wọn suratul ankabut aya seventeen lọ́wọ́ lọ́lọ́run ti nọlifá yìí pé àgbọ̀dọ̀ fi anything wọ owó ní agbára kọ̀kọ̀ lẹ́yìn kásádùá ẹ̀yọ́ màá yá mi lẹ́yìn náà ó lódodo pẹ̀lú sẹ́rẹ̀ tó bá ti lódodo ọ máa rówó torí wọ́n máa gbéṣẹ́ fún ọ tó bá ti ti ń parọ́ ọ̀nà máa di ọ wà ní wọn ogun délé ni ogun délé kọ́ ọlọ́wọ́ ra bíréèkì ọ̀ padà rámọ́ bàbá mẹkáníkì wọ́n ní kọ́ bá àwọn kan lé oyé ọyọ sílì mélòó kan ọ̀lẹ́ta àwọn wọn padà wá mọ̀ tí ò ní padà tó sí ẹ̀hìn ó lòdòdò lórí iṣẹ́ rẹ̀ lẹ́yìn náà wọ́n máa sokùn ẹbí bọ̀ ní máa sokùn ẹbí bọ̀ ní máa ń da fún yàn anábì ní máa ń sára wà ń yóò sọ̀tà láwọ̀ fèrè sí kìí ẹni tó bá fẹ́ kọ́ lọ́wọ́ tí arísì kì fún kó wọn máa ń na kàtà kó wọn tó máa rí mi àwọn yóò sá aláwọ̀ fi àtàrí ó sì fẹ́ kẹ́mi wọn ogun láyé wálé yẹ sílẹ̀ rahima kó máa sokùn ẹbí bọ̀ okùn ẹbí máa ń jọ́ da fún yàn ẹni bá sì ń jákun ẹbí ọlọ́run máa ń já àánú rẹ̀ kó lára ẹ̀ bọ́ bá fẹ́ sokùn ẹbí pọ̀ ó sì wá láwo ẹni tí bá ti dáadáa sí nínú ẹbí ó sì dáadáa sí ẹni tí ó bá ti dáadáa sí nínú ẹbí ó sì dáadáa sí ìtàn pè ẹbí nù níparí ọ̀rọ̀ mi ọmọ wa tọ́ rẹ sórí tó bá ti ń dùn yàn nú inú tí ọ náà máa dùn tó bá ti ń ràn yàn lọ́wọ́ ọlọ́run ràn wọ́n tí ó máa ràn wọ́n lọ́wọ́ fún ànábì níyàbùnà Adam ọlọ́run ní ìwọ ọmọ ànábì Adam anfik ìwọ sáà máa ná fáwọn èèyàn yóò fakọ̀ àyíkì àárín ẹni tí wọ́n wà ná fún wọn náà lẹ́yìn náà ẹ̀yin ọdọ nínú okùn farisiki tẹ́ ẹ bá ti fẹ́yàwó ẹ̀lẹ́ fẹ́yàwó ṣìnà máa ń fa òṣì ìfẹ́yàwó ọlọ́run máa fi ń dáyàn lọ́lá ẹ má ọba yìí wọ́n tó nílé tó níṣẹ́ ìwọ́n kan bá rí o ìjàkadì jánu lé ìyàwó ẹni wọ́n bá ni pé owó yẹn ọlọ́wọ́ bá ní wọ́n ń kí wùlẹ̀ àyàmà minkum wọ sọ́ọ̀lẹ́hìn mini ibadikum wa imaikum ọlọ́wọ́ bá ní ẹfọmọ fún àwọn ọ̀dọ́ tó wọ́n ti níyàwó ìyẹ̀kún wọn fòkọ̀rọ̀ ha tí wọ́n bá jẹ́ tálíkà yùgìní mọ́láhù min fọ́dílé ọlọ́wọ́ bá lóun sínà fún àwọn lọlé aṣẹ́wó wọn lè ń gbé àlè ń gbé àwọn kẹfẹ́ ìkọ́ máa dàrú ni ẹni ọba tó wà lọ́wọ́ ẹ̀ náà lè fi fẹ́yàwó ó rí pé òun fẹ́yàwó tábàyì àná lẹ́yìn náà gbogbo òwò tó wá fẹ́ ṣe ló lè ṣe rákà méjì kó tó tara bọ̀ má wo sẹ́ o ẹnìkan ò rí náà o ọlọ́nìkan ló rí náà o wọ́n lò lè wo sẹ́ o kò sẹ́nìkan tó máa tọ́pa máa fọlọ́ kul la ya'lamu man fi samawati wal ardi ghaiba illa Allah ọlọ́run lòun nìkan ló máa tọ́pa máa wà ọfẹ́ tẹ̀wà ọfẹ́ tara ìṣàn ọmọ ìtọ́ta ó gbé rákà méjì tó fatia kúlọ̀lá fatia iná àti iná àbí ẹni sùúrù àtọ́bárò ọlọ́run tọ́ba ti wá sálámà tán ọwà tẹ́wọ́ ọlọ́run láìsí ń bẹ́ńlẹ̀ wá ń ìfẹ́ jẹ gbèsè mọ́sá ìtọ́mi sọ́nà èwo lọ́dà ń bẹ̀ èyí tẹ́mẹ̀rẹ̀ bá ti mú òun náà ní kọ́ máa ta ó ní fẹ́rí kan lẹ́wọ́jú ọlọ́run kọ́ lọ́run tó wá sọ́nù ọ̀rẹ́ lọ lóyèbó ẹ wọn kọ́ ládìmíṣàn nílùú èbó wọn tún fọ́ ládìmíṣàn ní ilé Ifẹ̀ tọ́ ọmọ yìí tó ṣe wọ́n fẹ́rí kan lẹ́láka méjì ọ̀fẹ́ tíráfọ̀ yàrá ń já sí kọlu àbí ọmọ lọ owó táwọn fẹ́ ṣe torí ẹlòmíì ń kówó sígbó owó tó tówó tó lóun fẹ́ fi bẹ̀rẹ̀ ọlá àtọ́là yóò sì sọnù àdúrà kásìbì haram wọn ni gbogbo ẹni tí wọn wá ń jẹ oúnjẹ nídìí àbúrò ń pààyàn jẹun àbí ń ṣàbòsí àbí ń lu yẹn jìbìtì wọn ní àwọn ìnira tí ó ba láyé àti lọ́rùn alákọ̀ọ́kọ́ ẹ̀mí rẹ̀ ó dúdú ẹlẹ́ẹ̀kejì àdúrà rẹ̀ ò ní gbà sáàdù lè ba ànábì onírà ànábì wọn fẹ́ jẹ́ ní tàdúrà rẹ̀ ó máa gbà ànábì ni wọn fẹ́ kàdúrà rẹ̀ ó máa gbà àti mọ̀tà àmàkà tẹ̀kún mustajaba da'wa máa jẹun tó dáa láti owó àlàálì ọlọ́run tètè máa gbà àdúrà rẹ̀ e ọjà dùn ọgbà wọn làwọn afáàjò kó wọ́n ṣàdúrà rẹpẹtẹ wọ́n ṣe náfìlà ọlọ́run bá wa tòlú ẹ̀ tí ti owó owó òṣèlú owó gbogbo àwọn aráàlú àwọn kan sì wá bọ́sì bìkan wọ́n sì wá ń pín wọ́n wá fún wọn náà ń bẹ̀ wá ní ìwọ́ kéwò lọ́fẹ́ kí kéwò lọ́fẹ́ ká àwọn náà ń jẹ́ra wa àwọn náà lẹ́yìn náà àwọn yóò máa ṣe pẹ̀lẹ́ torí ẹni tó gbá òun ò ní sùn oyé ọlọ́run náà ò sì sùn ọba tó fẹ́ gbàdúrà òun ò sùn ọlọ́run tó gbàdúrà náà ò sì kí ni kò sùn àdúrà rẹ̀ ó tètè gbà lẹ́yìn náà ẹni ọba gbé owó olówó lọ́rùn wọ́n ní tọ́ba wọn lọ bẹ́ẹ̀ tí ò fún tọ̀hún lówó ẹ̀ ó lù ń jìbìtì lọ sọ́run tọ́ba tí wàlẹ̀ kìámà wọn wà ní àwọn iṣẹ́ rí arákùnrin tó yín ó gbowó lówó ọlọ́wọ́n nìkan transfer rẹ̀ sínú fáìlì ẹni tó lówó anábì lọ sọ bẹ́ẹ̀ o torí àìsásìkò náà di fánánsì rẹ̀ tí ọba wá sí iṣẹ́ rẹ̀ kankan nínú fáìlì ẹ̀ mọ́ wọ́n wá mú àwọn ẹ̀ṣẹ̀ títí ẹ̀ ẹ̀ṣẹ̀ ẹni tó jẹ gbèsè lọ́rùn oye ẹ̀ṣẹ̀ ẹni tí ó lówó wọ́n wá kó sínú fáìlì ẹni tí ó gbowó lọ kọ̀ọ̀kan kò ní lọ lásán tọ́ jẹ gbèsè tínú rẹ̀ ń dùn yẹn ipe nàìjíríà náà jẹ gbèsè ẹ̀rẹ́ tí ò jẹ gbèsè gbèsè yẹn máa bẹ lọ́n kọ́ lọ́mọdé yẹn ọba kú ni o. lẹ́yìn náà àwọn ìrun rẹ̀ tàwẹ̀ rẹ̀ tó ń kí láyé ẹ̀ pé atọ́padà sí pìlẹ̀ ọ̀rọ̀ wa ni ipe à ń sẹ̀sìn torí kálíbà wàlìjánà à ń sì ń torí ẹ̀sìn tó bá ti wá níṣẹ́ tó wo lówó bá ti há sí ọ lọ́wọ́ ìrun rẹ̀ tó kí àwẹ̀ tó gbà àti ìdílé lóru rẹ̀ òun ni wọ́n kò sí inú fáìlì ẹni tí tọ̀jẹ̀ ló sọ̀rọ̀ pé ká ṣiṣẹ́ <laughs> dandan torí ká náwó náà kí ni dandan ni nígbà tá a ti fẹ́ sẹ̀mí ètò wa pàpàǹbarì ibẹ̀ òun náà ni pé àtibọ̀tán yìí dáa yóò kàn futu ẹ àbí kó kàn kúra dáradára kan lẹ́yìn náà yóò wá wọ náà tó bá ti jáde kíyàmù tọ́lọ́ bá jó níná tán tí ò bá jẹ́lẹ́ bọ́ ọlọ́run padà mú kó mbẹ àmọ́ tó bá jẹ́ lẹ́bọ ó bá ti wọ bẹ kò ní sékíní kò ní jáde bẹ́ẹ̀ ni tí ń fi àfọ̀ṣẹ gbowó lọ́wọ́ àwọn èèyàn ń gbowó ẹ̀sẹ̀ kanu ní tí wọ́n ń lo àfọ̀ṣẹ àfọ̀ṣẹ ní ẹbọ nìyẹn ó wá pa méjì papọ̀ eléyìí ọwọ́ náà ní sékíní kò ní jáde inna Allah ọlọ́run lémi ọlọ́run láàyè kìfìrò èmi ò ní sàforíjì àwọn yòòṣèlá kàbí ẹni bá ní nǹkan mi ti ń bọ̀ yàtọ̀ sí èmi ọlọ́run òyìn kí fìrìmá dúnà dárí kẹlìmá ń yàṣà tí ìbá sẹ̀sẹ̀ mí o yàtọ̀ sẹ́bọ ó bá wù ọlọ́run lé fìrídì tọ́lá ọba sì fìrídì yọ padà yọ kú nínú iná yọ padà tó sálì jẹ́nà amẹ́ni tó bẹ́ bọ́ lọ tó bẹ́ bọ́ kú onítọ̀hún tó bá ti wọ náà kò ní jáde mọ́ náà làṣẹ ń pariwo káàkiri gbogbo ilẹ̀ Yorùbá bàbá kú mẹ́sì àti ńlọ lómi nítorí àwọn èèyàn kú àwọn èèyàn ṣe lọ tó bó ní kálukú ṣe ń bọ́ lọ lẹ́kọ̀ọ́ súnà ti wà ńlẹ̀ kò sí ń tá a sọ mọ́ ọlọ́run ni mo ti sọ kùránì kalẹ̀ fún yín mo sì fún yín tí ó fún yín mo wá fẹ́ni kọ̀ọ̀kan wa ọ̀nà jẹ wa ọlọ́mọ jẹ wa ha o ọlọ́mọ fi jẹ wa síbi ntọ́lọ́wọ̀n fẹ́ wọ́n sà fẹ́ni kọ̀ọ̀kan wa